واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله واصحابه اجمعين اما بعد اتدقني يد الله lórí ìṣọ́ àti ààbò rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa nírọ̀lẹ́ tòní lágbára ọlọ́run gẹ́gẹ́ bí atọ́kùn ètò ni wọ́n ṣe ṣe àlàyé ibi tí a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí ní ọ̀sẹ̀ tí ó lọ a sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ọ̀tọ̀ọ̀tọ̀ méjì lẹ́yìn tó ṣe pé yóò wáyé káyé ó tó parẹ́ pátápátá adukhan wọtúlọ́run ṣàmùsí ní magoribia èéfín tí ó bo gbogbo ayé dáadu àti yíyọ tóòrùn ọyọ níbi títí ń wọ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ńlẹ̀lẹ̀ ìjẹ́ lónìí lágbára ọlọ́run àwọn àmì méjì ètò kángun sí. Si ìparí ayé pátápátá èyí tá àkọ́kọ́ sọ tó bá ti lọ èyí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó bá ti lè tẹ̀lé kò sí ní tí ó kù ju wípé wọ́n fan fèrè gbogbo ẹ̀dá tí bá ń sẹ̀mí pátápátá lórí èyíkéyìí náà ṣe sí tí bá rí kí wọ́n wà bí wọ́n bá ti ń fan fèrè ń báyìí kálukú òkú ni lójú ẹsẹ̀ lẹ́yìn àwọn ọjọ́ bíi díẹ̀ ọlọ́run tún wá paláṣẹ bí kí wọ́n fan fèrè ẹlẹ́ẹ̀kejì fàyídáhùn kìyàmùn yàǹdùrún. kálukọ́ wàá dìde nínú sáré a máa wò káṣukáṣu káṣu ìdààmúdàbò kótó dìbí eléyìí tìrọ̀lẹ́ ẹ̀tọ́ ní táwọn kọ́ sọ ó ní àdáàbà ẹranko kan ètí ọ̀ jáde nígbẹ̀yìn ayé tí wọ́n mọ̀ sọ pé lágbájá báyìí kẹfìrí lélẹ́yìn eléyìí múmi níní kódà yóò máa sàmì sí kálukú lójú níwájú àbí nímú ẹni ó bá sàmì sí nímú kẹfìrí lélẹ́yìn ẹni ó bá sàmì sí níwájú múmi ní òǹlẹ́lẹ́yìn ò ṣe. tọ́ba nípa àṣírọ́ sáà gbogbo ọ̀rọ̀ tí yẹn ọba sọ ń bẹ̀ pátá kìí ṣe ọgbọ́n orí kò gbọ́dọ̀ ní àfikún kò sì gbọ́dọ̀ ní àyọkúrò ìwọ̀nba bọ́lọ̀ ń bá ṣe sọ́mọ àdúgbò jíṣẹ́ rẹ̀ bá ṣe sọ́mọ ńlá ti gbọ́dọ̀ sọ kò gbọ́dọ̀ ní àfikún nù. Abubakar Siddiq kọ́lọ̀ ń kọ́ba sí i ó ní ayò sàmá ìntọ̀bẹ̀ lónìí wà ayò ardìn tọ̀kì lónìí idha qultu fi kitabillahi bi ra'yi sámà wo ló fẹ́ ṣì dìbò mí ná ilẹ̀ wo òní ọgbà mi dúró tí bá fi ọgbọ́n orí mi làákàyè tí ò tó nǹkan kan yìí tí bá fi ń gbé ọ̀rọ̀ náà bá kalẹ̀ tí mo fi ń fi ń kọ̀rọ̀ ọlọ́run sámà wo ìní ọ̀sẹ̀ dìbò mí ilẹ̀ wo ìní ògbè mi dúró yẹn ni kí ọ̀rọ̀ nípa àṣírọ́tù sáà bàbá ṣe rí ma bẹ́ẹ̀ la ṣe fọ́ ma níbàámu sí àwọn ẹ̀rí lórí dábà yìí a ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé láì ṣe àní-àní ẹran kankan ń bọ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹnu àwọn àfa òkò lórí irú ẹranko wo ní í ṣe ọ̀rọ̀ bíi márùn-ún ńlọ́wọ́ lórí eléyìí èwo lọ́wọ́ tẹ̀sán wọn jù á gbọ́ iṣẹ́ wo lẹ́ranko ìní ń bọ̀ wá ṣe nígbà bá parí eléyìí láwa lọ síbi àmì ètò gbẹ̀yìn nínú ayé alukoran nínú sọ́ràtù namli fáànù àbádélé kálọ̀ yẹ̀ wò ayé ẹlẹ́ẹ̀kejì lé lọ́gọ́rin ọlọ́run ti àfimúlẹ̀ nípa ẹranko èyí tí ó jáde lọ́wọ́ gbẹ̀yìn ayé wọ́n ní wàyídà wọ́kàn àlẹ́yìn olùkọ́ọ̀lù wàyídà wọ́kàn àlẹ́kọ́ọ̀lù àlẹ́yìn àkọ́rọ́jùnà lọ́hùn dáadáa nínú àrùn. تكلمهم أن الناس تكلمهم إن الناس ọ̀nà méjì ni mo ń gbà kéè kánú bí àyàtínà láàyò kìnnà. wáyé dá wákàn àléhìn mọ̀lẹ́kọ́ọ̀lù nígbà ọba jájú ẹ̀dá lójú. wáyé dá wákàn àléhìn mọ̀lẹ́kọ́ọ̀lù nígbà tí ìlérí ìyà ọlọ́run tó bá kò lórí àwọn ènìyàn yẹn kí wọ́n ti dẹ́ṣẹ̀ dẹ́ṣẹ̀ dẹ́ṣẹ̀ wá àti kankan ò ṣíyàn láǹfààní kankan mọ́ nígbà ọ̀rọ̀ bá dójú báwọn akhrajna lahum dabbatan minal ard bẹ́ẹ̀ láwàá mú ẹranko kan jáde láti nulẹ̀ iṣẹ́ kí ni yóò ṣe tukallimuhum yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni yóò máa sọ fún wọn ni pé anna an-nasa kanu bi ayatina la àwọn èèyàn wọn ò gbọ́rọ̀ ọlọ́run wọn ò gbàgbọ́ máa àwọn àrísàmì lóríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run gangan ní alukur'an wọn gbàgbọ́ o wọn lámàdájú nípa ọ̀rọ̀ ọlọ́run lọ. ọ̀nà méjì ni a ń gbà ká tó ka lémọ́ hàn àwọn kàkà níka wípé yóò máa bá wọn sọ̀rọ̀ ìkẹlẹ̀ kejì ni wípé yóò máa ṣá wọn lọ́gbẹ́ yóò máa fàmì sí wọn nímú yóò máa fàmì sí wọn níwájú. bàbá wa tí wọ́n kọ́ ọ tíra yìí kọ́lọ́mbà ní ṣe àlékún dáadáa wọn. wọ́n ní hadhihi ayatul karimatu jaa fiha dhikru khuruji dábàá. àyà alápàlẹ́yìn ọ̀rọ̀ nípa ẹranko tí ó jáde ń agbọ́nù àyà. wa anna dhalika yakun inda fasadi nas àsìkò yìí náà súnmásìkò súnmásìkò yìí ò tí ì burú tásìkò nìyí nígbà táwọn èèyàn bá bàjẹ́ pátápátá tí wọn ò kírun mọ́ tó wọ ilé ọ̀jà mọ́ nǹkan kan náà tí wọ́n àgbèrè sínú ṣíṣe tẹ́tẹ́ títa ọtí mímu tí ọ̀jà mọ́ nǹkan kan náà táwọn èèyàn ti bàjẹ́ wọ́tẹ́lì kéhìn àwa mìíràn lọ àṣẹ ọlọ́run tí ọ̀sẹ̀ ti ń tẹ̀lé mọ́ ìgbà tẹ́lẹ̀ yìí bá tẹ̀lẹ̀ wọ́tẹ́bílìhìn àdínàlẹ́ ọ̀ ẹ̀sìn òdodo ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn islam àwọn èèyàn pàtì ẹ̀sìn kẹsìn ìrẹ́gbè ìranù ẹ̀sìn ni wọ́n máa ṣe tí wọ́n làwọn ń tẹ̀sìn. tọ́rọ̀ bá ti á dà báwọn yóò kọ́lẹ́jọ lọ́hùn lẹ́hùn dáadáa ọlọ́run àbá wọn mú ẹranko kan yóò bá wọn jáde láti lẹ̀. ẹranko yìí tòkálẹ̀ mọ̀ náà sàn àlábàálẹ̀ kan yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ nípa pé ẹ ti bàjẹ́ ẹ ti balùmọ̀ ayé ti dàrú mọ́ yín lọ́wọ́ níbo lẹ fẹ́ gbégbá wájú ọlọ́mbẹ ṣe ń ṣe yìí wà lálùkì àmọ́ tẹ̀síìrì àwọn àfa wọ́n ní tùmọ̀ àyà yìí ó ní pé idha waqa'a al-qawlu alayhim ni pé wajaba al-wa'idu alayhim ìlérí ìyá ọlọ́run nígbà ọba kò lé wọn lórí kí ni ó fà á lítà máa dín ìfìnàfìyàn látàrí pé ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi làwọn yóò máa dá fosuk ìwà pòkì yóò pọ̀ lórílẹ̀ togoyan ìgbẹ́rùgbọ́nrí kò ní lẹ́nu àlà wà ìrọ́dìm àyà tìlá àwọn èèyàn ṣẹ̀rí pátápátá wọn ò gùn rí pátápátá kò ń bí ọ̀rọ̀ lọ. wọ́tàrkìm bákan náà ọ̀rọ̀ ọlọ́run tó yẹ ká máa yiri ká máa gbọ́ ká máa ronú sí alukur'an àwọn èèyàn pàtì lásìkò ọ̀rọ̀ ọlọ́run tó yẹ ká máa fi ṣèdájọ́ ká máa lò ó wọn ò ní fi ṣèdájọ́ kankan náà ẹ̀ṣẹ̀ wọn ò ní jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìlànà láyà ń jáwò iṣẹ́ tí wọ́n sá máa ború sí débi wípé wáàsí ò ní tún kankan lára wọn náà wala yasrifu man ghayyihim tadhkira ìránnilétí ọ̀rọ̀ ọlọ́run kò ní í gbé wọn kúrò nínú àná èyí tí wọ́n wà. yaqulu azza min qail tọ́rọ̀ bá ti wá dà báwọn yẹn ni pé ìdá sọ́ọ́rù kadhalika tọ́rọ̀ yẹn bá ti dà báwọn tó burú dojú gẹ́ báwọn. akhrajna lahum dabbatan min al-ardi yukallimuhum. ìgbà yẹn lọ́wọ́ wà mú ẹranko ìjáde láti inú ilẹ̀ dáàbà ni aslu dáàbà ni pé kọ́mọ̀ ní làákàyè ṣùgbọ́n ẹ̀rìn tí wọ́n mọ̀ jáde àrò ọ̀tọ̀ ní tiẹ̀ láwọn láàkìlùn wọ̀tẹ́ǹtẹ̀ yóò ní làákàyè yóò lọ́pọlọ kódà yóò máa sọ̀rọ̀ kàlá man yafhamu an-nas ọ̀rọ̀ tí yóò máa sọ àwọn èèyàn máa gbọ́ yé dáadáa ọ̀rọ̀ kanu Abdullahi bin Mas'ud òun tún tú àyà ń sí bá mi pẹ̀lú táwọn afa ọ̀kọ́tí akọ́tí sí ni pé yẹn ní sẹ́yìn ìjà wájàbà àlùwà ayé dùn àlẹ́ yìí tí lè rí ìyá ọlọ́run tó bá ṣiṣẹ́ mọ́ wọn lára. òun wá tu sí wípé wọ̀kọ́ àlùkọ́ọ́lù yẹn ní kẹ́bi mọ́ọ̀tì nígbà táwọn afa rọ̀bàníyàn àwọn afa àti wọn jẹ́ lẹ́sìn nígbà wọn bá kú tán tí wọn kú lórí ilẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ àbùnà ẹ̀lì tí ò sí mà kankan mọ́ lórílẹ̀ wàrúfin alukur'an tí ò sí kúrò ánìmọ̀ ìgbà yẹn ni dábàá òun ẹranko wọn wà jáde fún makọ́ọ̀nù ìgbà abúlé náà ṣe ń tọ́ sọ̀rọ̀ yìí tán ó tún wá sọ̀rọ̀ mí lé tí fi ń gbà wá níyànjú wípé àfẹ́rò tìláwọ̀tà ní ẹ máa ka kùrán lọ́pọ̀lọpọ̀ ẹ pọ̀ ní kùrán ní kíké ẹ máa ké lọ́pọ̀lọpọ̀ kọ́bìlà àyìn yóò fa àrùn kótó di pé wọn ó kó Kùránì kó lórílẹ̀ ẹ̀ sì máa kà á. kọ́lu hadil masáyì fòtọ́rọ́fà àwọn yòówá béèrè pétọ̀ ìdí abúlé bẹ́ẹ̀ ni màsí wọn. sípò àwọn Kùránì tá à ń ká yìí wọn kà kó lórílẹ̀ àní rí ná. ó dé àgbo eléyìí fàkẹ́yì fàbìmọ̀ àfi sódórí náà ìtura bẹ́ẹ̀ ń gbà yàwọn èèyàn kọ́ wọn ti ń ti àtórí ńkọ́ ó ní ọ̀rọ̀ kọjá gbogbo báyìí ṣe torí pé yusra alayhi layla lóru òru kan òun náà ni wọ́n ka gbogbo kùránì kó lórílẹ̀ àwọn èèyàn ó sùn wọ́n kàn jí kò ní í símà kùránì kankan lára wọn náà fayusbihuna minhu qasra wọn jí bí ilẹ̀ oko tí ò sí nǹkan lórí ẹ̀ bí kùránì bí ó ti dàgbàyà àwọn tí wọn bá ti ha sórí mu. kódà wayansawna la ilaha illallah kò ní sẹ́ni tí ó rántí la ilaha illallah kò ní sẹ́ni tí ó rántí rẹ̀ mọ́ tí wọ́n bá rántí la ilaha illallah mọ́ tí ò sì kúra ní mọ́ kí ni ó wàá kú orin làwọn èèyàn máa dá ìjó wọn máa jó ọ̀rọ̀ àwọn aláìmọ̀ kan tánàbí ilé ẹ̀kọ́ òǹdí rẹ̀ òní wọ́n tún gbajúmọ̀ o àṣàrò làárọ̀ nítawọn yóò máa lò náà ìyẹn hìnnà yẹ kàn lè kọ́ ó dùn àlẹ́ yìí hìm tó bá kò lè wọn lórí. yẹnni pé dábàá ẹranko tí ó jáde ni àáyà láti gbọ́ nípa rẹ̀. ẹ jẹ́ àwọn onú hadith kí ni tí òjìṣẹ́ lọ́wọ́ bá tó sọ nípa ẹranko yìí. imam muslim kọ́lọ̀mbà nìkẹ́ wọn wọ́n gba àdéhìsì kan wọ́n látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà ọlọ́mba nìyọnu sí i ó lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé salasan idha kharajna àwọn nǹkan mẹ́ta kan bẹ tí kìíní kejì kẹta àwọn nǹkan mẹ́ta yìí tó bá ti lè jáde síta tó bá ti lè fojú hàn táwọn èèyàn bá ti lè fojú gánni rẹ̀ la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw kasabat fi imaniha khayra tí nǹkan mẹ́ta bá ti lè jáde ẹ̀mí tí ò gbọ́lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ fẹ́ńgbà sọ̀rọ̀ àwọn àmì yìí lọ́fẹ́ máa gbọ́lọ́wọ́ bá gbọ́ ìmánìyàn ò ní wúlò fún un kòkó sẹ́ẹ̀rẹ́ jọ pẹ̀lú ímánì tó ní síwájú ìṣẹ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá ti ń gbà náà kò ní nítumọ̀ o torí pé àsìkò kò sẹ́ni ẹ̀ka tí ó jiyàn nípa pé ìṣèlú ń bẹ lẹ́yìn iṣẹ́ náà kálukú ó sì màmá dájú wípé àà gbogbo ṣú gbogbo tí ń rú àwọn lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí mọ́ kí wọ́n làwọn nǹkan ọ̀hún ìkíní tòlóhàn ṣàǹtì ní màmúrídìí yíyọ oòrùn níbi títí ń wọ̀ nígbà tó yòrùn tó yòrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ mo tún bá kó ń bi ẹ̀sẹ̀ kò sí mọ́ á ah, di wọn amúra ti ya amúra sísẹ rí láti sin lọ ó ti pẹ́ ní o ti late. wàdùkọ́n wàdàjàl màsíwò dàjàl tó náà ti wáyé wàdà bàtàlẹ̀ àrùbẹ̀yì àti ẹranko èyí tí jáde látinú lẹ̀ tí mẹ́ẹ̀ẹ́ta ń bá ti lè wáyé kàlá mọ́sí kọ̀bùlù tàwùbà ìyẹn mo fẹ́ bẹ́ẹ̀ rí kò sí má lásìkò gbà náà ó lè ṣe kò sí má kò ní jẹ́ tẹ̀wọ́ gbà. nínú hadith mi ìtàbílẹ̀ ibn amr ibn aas ètí ọgbà wá radiyallahu anhuma ó ní hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam hadithan lam ansahu ba'd ó ní hadith kan etí òun méjì báyìí ló ń fi gbọ́ ẹnu òjijì ọlọ́run bó ń ṣe gbọ́ tán òun sì há sórí ọlọ́run sì jẹ́ kó wọ́n gbàgbé rẹ̀ kí ni àdéhìsì náà sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul inna awwalal ayati khuruja tulu'u shamsi min maghribiha wọ́n náà níbi sọ pé àkọ́kọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ètí yóò kọ́kọ́ ṣẹlẹ̀ tí ń tọ́ka sí pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún pátápátá oníkóòrùn ọyọ níbi títí wọ̀. wàkúrújù dáadáa àti kí ẹranko kọjáde látinú ọlẹ̀ yóò jáde lásìkò ìyálẹ̀ta. wàyí òun kàánà kọ́bùlà sọ̀hìbátìyà ìtọ́bọ̀ wá síwájú nínú àwọn méjèèjì bóyá òun yọ ní níbi títí ń wọ̀ abẹ́ranko yìí lọ́kọ́kọ́ jáde ni tí kaba ti lé ń ṣẹlẹ̀ báyìí ìkejì ò ní pẹ́ tí èlé. yẹnni pé wàyí ò mọ káànẹ̀tì kọ́bla sọ̀rọ̀ ìbá ti yá falẹ̀ ó kọ̀rọ̀ àlà ìsẹ̀rí hà kọ̀rí bá ìkejì náà ń bọ̀ kò ní pẹ́ tí ìwálé yẹn kò ní pẹ́ rárá. lọ́sọ̀ tó taba ń sọ nípa àwọn àṣírọ́ tó sáà ní pàtàkì jùlọ àwọn ìtẹ̀lẹ́gbáǹkọ́gbì mẹ́wẹ̀ẹ́wà bí kaba ti ń bí tẹ̀sùbà bí tẹ̀sùbà ti ń sọ síbi okùn kan ni kaba ti lè já tókùn bá ti lè já mi kaba yìí gbogbo yóò máa sún pọ̀lẹ́ ra wọn ni báwọn àṣírọ́ọ̀tù sáà lè kó bọ́rọ̀ bọ́rọ̀ wọn ṣe rí nu ní pàtàkì jùlọ ní ti bẹ láàrin oorun ètí ọwọ́ tí ó yẹ níbi títí ń wọ̀ àti ẹranko tí ó jáde láti nílẹ̀. hadith mi Hudhayfa ọmọ Usaid lọ́gbàá wa nígbà tí ń sọ nípa àṣírọ́tù sáà ètò gbà wá látẹnu ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ pé inú àwọn àpẹẹrẹ ọ̀hún onídà battle art oní ẹranko ètí ọ̀jáde láti nulẹ̀. imam muslim àwọn náà tún gba hadith mi wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó sọ pé báàdìrò bíl àmàlì títàn ẹ táratára ẹ múra ṣiṣẹ́ rẹ ẹ tètè ṣiṣẹ́ rẹ ẹ tètè gbajúmọ̀ ìjọsìn síwájú àwọn nǹkan mẹ́fà kan lọ́wọ́ àwọn nǹkan mẹ́fà kan ọ̀hún onídàbàtàlá àbù oní ẹranko ètí ọ̀jáde látìlẹ̀. ìmáàmù ahmadu àti ìmáàmù tìrìmìlì àwọn náà tún gba hadith mi wá látọ̀dọ̀ Abu Hurairah àní nàbí sallallahu alayhi wa sallam ànábì sọ pé. تخرج الدابة ومعها عصا موسى عليه السلام ẹranko yìí nígbà tí ó bá jáde nǹkan méjì òní ó kò dání ọ̀pá musa yóò máa bẹ lọ́wọ́ suleiman gba hadithi wa ọ wá ń sọ nínú ọ̀rọ̀ ń pé ó fatak sí mọ̀lẹ́ká àtẹ̀rọ̀ yẹn pé dábàá yìí ẹranko yìí yóò máa sàmì símú kẹfẹ́rí pẹ̀lú òkà ànábì Suleiman ètí ìbẹ̀lẹ̀ rẹ̀ ṣùgbọ́n mọ́mìnì ọ̀pá ànábì Musa oní ọmọ fi sí níwájú báyìí ìbá ti ń fi sàmì sí níwájú bẹ́ẹ̀ ni màálí ó fi máa jáde láàrin sẹ́mọ̀ pé mọ́mìnì lélẹ́yìn kẹfẹ́rí lélẹ́yìn eléyìí jẹ́ àwọn àhàdéyìí. àti ayé alukur'an ètò dá lórí ẹranko ètí ọ̀jáde lópin ayé níbo wá lẹ́ranko yìí ìlú wo ó ti jáde ẹnu àwọn kan lórí ìbọ̀lẹ̀ ẹranko yìí òní ti jáde tàbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ irú ẹranko wo ilé ẹranko yìí ọ̀rọ̀ márùn-ún ni márààrún náà láásìkà torí tẹ bá kànú síra mi kọ́ má tó fẹ́ dàrú. ọ̀rọ̀ àkọ́kọ́ bàbá wa Qurtubi àwọn ní ẹ̀mú wa nínú síra wọn at-tadhkira bi ahwal al-mawta. wọ́n ní awwal al-aqwal àwọn ọ̀rọ̀ táwọn àfáà sọ nípa ẹranko tí ó jáde yìí wọ́n ní fàṣílù náà kọ́ ti sọ́ọ́lẹ̀. So ànábì ọlọ́run sọ́lẹ̀ ọmọ ràkúnmí rẹ̀ sẹ́yìn fi hàn pabó ràkúnmí ẹ́ bàkọ́lẹ̀ làwọn rọ̀sọ́lọ̀ lọ́yì náà kọ́tà lọ́yì wọ́n sọ̀kọ̀ yá ha fi pa nígbà pátá tó wá rẹ̀ nìkan wọ́n lọ́mọ rẹ̀ òun sá tí wá débi òkúta ńlá kan fanfata halaha alhaja lókùtà bá ní kúkúta sí fún tó bá di lásìkò tó lọ́n fẹ́ mú jáde àsìkò ní wọ́n lẹ́nu kọ́nu fínà lẹ́nu kò tí yọ jáde. kódà bàbá wa Al-Qurtubi nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn tán wọ́n tún fi gbé ọ̀rọ̀ kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n yìí gbé lẹ́gbẹ̀ẹ́ kí lọ́rọ̀ náà ọ̀rọ̀ yẹn ni pé wadhkur khuruja fasilina qati salihin yasimu al-wara bil kufri wal imani yẹnni pé ṣe ìrántí o nígbà tí ọmọ abo ràkúnmí ìtọ́jú àmì tọ́lọ́mùfà níbi sọ́lẹ̀ kí a lè gbọ́gbọ́ lànà bí ọlọ́run ìwà kọ́ta tí lẹ́ńbì pété ràkúnmí kan jáde lẹ̀ abo ràkúnmí bá jáde òun àtọ́mọ rẹ̀ ẹ má pa o ẹ ti dédé pẹ̀lú rẹ o ẹ jọ máa pẹ́ mímú ní ẹ̀yìn ẹmu mi ń jọ kan kó ní òun mú ń jọ kan wọ́n sá pa ràkúnmí òun má gbọ́n mi. ọ̀jọ̀gbọ́n ìwà ni pé ó dùkọ̀rọ̀ kòrò ìjàpọ̀ sí ilẹ̀ náà kọ̀tì sọ́ọ́lẹ̀ jíjáde ọmọ abo ràkúnmí ìtọ́lọ́n fi ṣe àmì fún anabi sọ́ọ́lẹ̀ alayhi salatu ẹranko yìí tàbí ọmọ ràkúnmí yìí yẹ́ mọ̀lẹ́wárọ̀ yóò máa sàmì sáwọn èèyàn níwájú nímú eléyìí ni eléyìí ni. bàbá akọ̀rọ̀ tó wọ́n tún mú àdéhìsì míì wọ́n yìí tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kódà wọ́n wá sọ pé àdéhìsì yẹn wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní lọ́tẹ̀wọ̀n jù àdéhìsì yẹn fi tẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ ni wípé wọ́n ní tarugo bayna ar-rukni wal-maqam rọ̀gá ràkúnmí ni a máa lò ó fún yẹn ni kí n pariwo láàrin ruknul yamani àti maqamu anabi ibrahim aleyhi salatu wa salam sojú gbogbo ẹ̀ lọ ni pé ọ̀rọ̀ yẹn ni àwọn gbọ́ lásán pé ńlọ́tẹ̀wọ̀n jùlọ ká tó wá mú ọ̀rọ̀ míì wá ọ̀rọ̀ aláwọ̀kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́nu kò sí ọ̀jáde wọn wọ́n ní àlùjàsáàsà ni jàsáàsà ni ẹranko ẹranko ìlò náà ṣùgbọ́n kọ́lẹ̀ ẹranko ètí á gbà lérò tí ó jẹ́ àmì ìtọ́nà ọba subhanahu wa ta'ala àbí ìtànàbí tó sọ nípa rẹ̀ nípa pé a padà máa rí i lópin ayé ọ̀rọ̀ yìí wọ́n ti àfihàn sọ́dọ̀ abdullahi ibn amr ibn as ìkànnà àwọn sàbí sàbí tó pàtàkì lòun náà jẹ́ nítí àfihàn rí ó ní àdìsí tèmímù dáárí nígbà tá à ń sọ nípa ibn sọyá sára sọ díẹ̀ nípa rẹ̀ wọ́n dákọ̀ níbẹ̀ pé nípa jasas jasasa yìí wọ́n pè ní jàkáàsà láti lè jẹ́ àtúntò ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn tí wọ́n bá ń sẹ́ bí iṣẹ́ ibi jàkúùsù ni a máa pè wọ́n. látàrí wípé ẹranko yìí oní máa ń lọ ń jí tí bá ń ṣẹlẹ̀ sí máa jí gbọ́ tí ọ̀lọ́ máa sọ fún màtí ò dàjà ìdí nìkan fi pè ní àlìjàkáàsà sómi ya pè jàkáàsà yàrá àtàjù sún àkùbárọ̀ lè dàjà torí pé máa ń jí ọ̀rọ̀ gbọ́ fún dàjà. ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá so sàbí ló sọ ń tò sọ ṣùgbọ́n nǹkan ni ànábì gbà lérò sallallahu alayhi wa sallam ẹranko ni ṣùgbọ́n nǹkan ni ànábì tí bàbá lérò ń bí. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé máa jẹ́ àfihàn ní dáadáa alẹ́ sí náà tàhádà kùránì á mẹ́ǹtà ní fínà wọ́tàrọ̀ bí ẹ̀kẹ́yìn. ẹranko ìsànàbí ìwé ń bí yọ máa báwọn èèyàn wípé kí ló dé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nù nínú pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní ọmọ abo ràkúnmí ànábì sọ́ọ́lẹ̀ ètí agbọ́n wọ́n ní ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní jàtàásà ní ẹranko jàtàásà náà ìmọ̀ kí ìṣe léyìn ńlá ànábì gbà lérò sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé anaha ọ̀rọ̀ alimushirifu alajidari likaaba wọn ní ìjò ńlá kan ní ètò ọ̀ra wà ní orí kaaba èyí tó ṣe pé ìtàláṣí àlẹ́nukọ́ àwọn ẹranko ọlọ́run gbọ̀ngbọ̀n wọn làwọn ní awú àyíkú àrọ́dà ti Quraysh nígbà táwọn Quraysh yẹn fẹ́ kọ́ kaaba wọn ní ejò yẹn wọn ní ní ọ̀padà wà sáyé mo rò pé tí sọ pé ejò ejò yàtọ̀ sí ẹranko so àbẹ̀lẹ̀ kọ́ òun ìnàsábà olùkọ̀tùbì lábìnà abbas ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta yìí bàbá kọ̀tùbì wọn lábìnà ibn abbas wọn ni lọ sọ. wàlámi yàtùkọrọ lahu mustanadan lahu fi dhalik ṣùgbọ́n wọn kàn sọ ni àdìsí wọ́n lọ sọ ń bọ̀ lẹ́sí rí wọn ọ̀sán wọn ti ń gba ọ̀rọ̀ ń wá sọ̀rọ̀ eléyìí náà ò náà tẹ̀lé. ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹrin pé anna dábàtà ìnsánì mutakallimun wọn léèyàn kan ní tí wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ yunadiru alal bid'ah wal kufri àwọn tí wọ́n bá jó ń bí díà àwọn tí wọ́n bá dé kèfèrí yóò máa bá wọn sí ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ yóò máa takò wọn wàyíjà dílóhùn yóò máa bá wọn ṣe àríyànjiyàn torí kíni lèyànkọ́tìrún kálíbà jáwọ́ fún bí àìgbọ́lọ́ngbọ́ àti kúrò níbi bídíà fàyà àdìka mẹnìhálàkà àbáyé náà èèyàn yìí yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa ṣe wáàsí fún wọn kó fi lè bàjẹ́ wípé ẹ̀ ń bá sọnù ẹ̀ ń bá parun yóò hàn wípé òun parun tìmọ̀tìmọ̀ ni ẹ̀ ń bá sì lànà yóò jẹ́ pé àlàyé ó ti ṣíwájú fún un ọ̀rọ̀ yìí bákan náà bàbá akọ̀rọ̀ tó bè wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni torí pé dábàá lọ́wọ́ kánà ti ìnsánà yóò náà bírò mọ̀tẹ́lẹ́à táìpé báwọn oníbíbíà tí wọ́n máa bá wọn fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tọ́bẹ̀ rí báwọn dábàá wọn ò ní jẹ́ kárìkọ kò ní jẹ́ nǹkan tí ó ṣe á lé màmá torí pé àwọn tí wọ́n fi lè báwọn bídíà àwọ̀ ya àjà wọ́n fi lè kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó eléyìí pé nǹkan ni kì í ṣe ń lè rò tó wọ́n kà mí lẹ́yìn wa ni tó kì í sọ̀rọ̀ yàtọ̀ ni wípé kaba sọ pé dábàá kaba sọ pé èèyàn tí ó máa ṣe wá àti fáwọn èèyàn tí ó máa báwọn bídíà àwọ̀ ya àjà kaba sọ pé ní so àti àdálà gbólóhùn lárúbáwá kò bí a ti máa lò ó ìnsáànù èèyàn ni dáàbà ẹranko oníjẹbẹ sọ̀rọ̀ eléyìn náà sọ̀rọ̀ sí ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ eléyìn kanu ni pé wọ́n ní dáàbà ń ismu jinsin likulli ma yadibu wọ́n ní gbogbo tí bá ń rá lórí ilẹ̀ wọ́n ní ní dáàbà ń pé wọlé ìta hayawa lẹ́nu mùsàkọ́sọ̀ kìkì í ti ẹranko gángan ńlànà dìgbà lérò pẹ̀lú rẹ̀ bí kò sí pé tábà ń sọ nípa dáàbà sánà bí òun bí wọn làwọn nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ àwọn nǹkan tó ṣàjòjì wọn ni mí ń jẹ́ bẹ́ẹ̀ wọn á lẹ́nu mọ̀rọ̀ dàbí ya wọn bá yà ń sánà bí ti ẹ̀gbà lérò pẹ̀lú ẹ̀ wọn làwọn jàrọ̀fín ìyẹn àwọn kòkòrò tó ṣe wípé èyàn ò lè fi ojú lásán báyìí èyàn ò lè fi rí wọn àwọn kòkòrò fatáàkà ni ìmọ̀ abanilára jẹ́ sọ àwọn kan sọ pé ní ànábì gbà lérò níbẹ̀ ọ̀rọ̀ yìí náà ara àwọn tí wọ́n lọ síbẹ̀ ni àbúrò ọ̀bá yá ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ tí ọ̀tẹ̀ wọn ni. nítí òjá lè gbọ̀rọ̀ ń wọlé ni wípé jàrọ̀ fíìmù àwọn kòkòrò àìfojúrí kánàbí ò tó lé ngbàtánàbí ń bẹ ngbàtánàbí tó lọ tán àìmọye àwọn kòkòrò àìfojúrí ló ti ń bẹ. tó kọ́wọ́ káwá rí lópin ayé eléyìí ò lè túmọ̀ sí wípé yóò jẹ́ ìṣẹ̀lẹ̀ àbí àmì ńlá yàtọ̀ sẹ́lẹ̀ yẹn ni wípé sábà ń sọ nípa jàrọ̀tìn kòkòrò tí wọn ò fojú rí òní máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n dábàá yìí ànábì sọ pé àwọn èèyàn ò rí sójú báyìí yọ̀ọ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kòkòrò tí wọn ò fojú rí tó nǹkan ni wọ́n gbà lérò pẹ̀lú eléyìí yàtọ̀ sí yẹn ni wípé sábà ń sọ nípa dábàá yìí tánàbí wí testimony náà yóò sàmì sáwọn èèyàn lójú yóò sàmì sáwọn èèyàn nímú afa wa sọ pé alẹ́bí ya zahar ìta lè gbọ́lá fún nínú gbogbo ọ̀rọ̀ ẹni wípé ká sọ pé ntí ń jẹ́ dábàá ẹranko kan ní ọlọ́run lọ́mọ ẹrú ẹranko èkì í ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá sọ bá ní wọ̀tá ala dábàá tó pé òun tánà bíi òun òun náà ní ká gbà wípé òun ní í ṣe tó bó bá ti wọ lọ́wọ́ bá oníṣe máa ń sọ láàrin dábàá yóò mú wa lọ́nà àrà ẹranko ìsọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú agbára ọlọ́run tọ́lọ́run bá fi yóò láǹfààní láti máa sọ̀rọ̀. yàtọ̀ tẹ́lẹ̀ yìí ni wípé sábà sọ pé dábàá báńgá bíi ṣe wí ni kí ni máa ní òun kí ni tó fẹ́ kọ̀ fún wa tí òfin jẹ́ pé báńgá bíi ṣe wí ńlá ṣe gbélé. àwọn àfọwò ní òṣòrò wọn ní ká tó fi ọ̀rọ̀ tó jẹ́ àkíkọ̀ tó ká tó gbé lẹ̀ lọ síbi màjáàmì tó bá jẹ́ pé ìdàtà á dàrọ́ àlìhàkíkọ̀ ẹ̀yẹ́n ni pé táyé pé tabaníkà fọ̀rọ̀ nítumọ̀ rẹ̀ tó jẹ́ ìtumọ̀ rẹ̀ pàápàá tó bá ti pé yóò ṣòro kò ní í ṣe é fún ìgbà ńlá tó máa ń lọ síbi majaz yóò gbẹ lọ ni wípé dábàá kánàbí wí ẹranko ní tòótọ́ irú ẹranko wo ni Allahu alamu bidhalika mùkátà nígbàgbọ́ bánàbí ṣe wíhun bá a ti rí kanú Kùránì tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní ọ̀rọ̀ òní òṣèré wọ́n lè dé yajibu al-imanu bíi ntọ́pọ̀ dandan láti nígbàgbọ́ sí ni pé. أن الله تعالى سيخرج للناس في آخر الزمان دابة من الأرض تكلمهم ká nígbàgbọ́ tí ọlọ́run bá wọ yóò mú ẹranko kan jáde láti inú ọlẹ̀ yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ fàtẹ́kù ní tẹ̀kìlímù wa ọ̀rọ̀ tí bá wà ń báwọn èèyàn sọ gangan ni ó wà jẹ́ àáyà ni ó jẹ́ àmì ni ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá ìyẹn ni ó jọ yàtọ̀ sáwọn ẹranko èyí tó ṣẹ́kù ọ̀rọ̀ tí bá ń sọ àmì ni ó jẹ́ ọ̀n tọ́ka sí pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí hàn mùsàlùkún ẹ̀lẹ́ wàáyìn gbogbo ìlérí yàtọ̀ náà bá tó ṣe fún wọn tí wọn bá jáwọ́ ń bẹ̀ so wọ́n lẹ́tọ̀ sí ìyá wọn. fàyídà kọ́lájàtò dáadáa fàyínà náà sùn wàá lè mú ànàhà àlùkọ́ọ̀rì kọ. bẹ́ẹ̀ ni kó ń bá ti á pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó máa sọ àtàwọn tí ó máa òǹgàgà ni eléyìí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi làwọn àfa òní sọ bí àfa wa Ahmed Shakir ìtàwọn náà sáà ń fìdí amúlẹ̀ ni pé ẹranko ni ká nígbàgbọ́ pé ń bọ̀ yọ sọ̀rọ̀ bánàbí ṣe wí yọ sàmì sáwọn èèyàn lójú tàbí ní ìbímú níbo lẹ́ranko níbo ni ó ti wá jáde ìlú wo òní yóò ti wá jáde ìta àkọ́tà ń wípé irú ẹranko wo lẹ́ranko ṣùgbọ́n ayé bó oní yóò ti tún wá jáde ọ̀rọ̀ oríṣiríṣi làwọn àfa àsọ ń bẹ ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé sáàkùrọ̀jù mi máka tàbí màkà rárá náà ní máka ni ó ti jáde níbi ògbẹ́gbẹ́ máka mìnà àádọ́ mi lè màsá gidi níbi mọ́sálásí tó bá tóbi jùlọ ní máka wọ́n níbẹ̀ lẹ́ràn ibẹ̀ ni yóò ti jáde lára àwọn ẹ̀rí tí wọ́n fi gbé ọ̀rọ̀ ilẹ̀sẹ̀ mi pé ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wa sallam tó sọ táàkùrọ̀jù dábàá tòmìnà àwọn àdọ́mìlì màsáájúdì ẹranko yìí yọ jáde láti inú mọ́sálásí èyí tí ó tóbi jùlọ fíìmà huwa ìdá dábàá tòmìnà àrùjọ ànábì wa sọ pé bàbá ìyànà kínú. eléyìí eléyìí táàkùrọ̀jù dábàá tó ẹ bá ń wá ilé ìdíje kínú fàbáyìnàmà hàn lọ́lọ́fọ̀gbà táwọn ìsàn bá ń bẹ lórí ìṣesí wọn lẹ́nu kó wọn ọba jáde fàbáyìnàmà kàdá àlìkà nígbà tí wọn bá ń bẹ lórí ìṣesí wọn dábàtìlì àrùdù wọn bá rí wípé gbígbà pélé gangan ó mì gbígbà pélé gangan ó ń sún síwájú ó ń sún ẹ̀yìn lórí ìṣesí tí wọn bá wà ń fàyídà àtàkọ̀dá àti ní wọn bá rí wípé ilẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní bú pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ lẹ́nu kọ yìí òní yóò bá jáde ọ̀rọ̀ míì tí àwọn àfa àti àtúntò sọ ni wípé wọ́n ní ẹranko tí ó bá jáde orí ẹ̀mẹ́ta oníyọ̀ jáde yóò kọ́ jáde táàkùrọ̀jú mi bá àdìlùbáwárí yóò jáde láwọn apá kan náà àwọn ìgbèríko kan tó mọ̀tà pẹ́fì tó jáde yóò fara pamọ́ fòmùnà táàkùrọ̀jú fi bá àdìlùkúrọ̀ yóò tún jáde láti náà àwọn ìlú àwọn ìlú kéréje kéréje kan àwọn abúlé kó kan yóò tún jáde ńbẹ̀ nígbà ó bá tún jáde yóò tún fara pamọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí ni ó wà á jáde ní mọ́sálásí ńlá ètí ń bẹ ní maka ìyẹn ní kaaba ibẹ̀ ni ó ti jáde àfààní àwọn ọ̀rọ̀ míì náà tún bẹ tí wọ́n tún kó ẹ̀rí sí lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀ ń dá lórí wípé ẹranko yìí ó yàkó ní kòrójò àmínà ìhàràmì mẹ́kì wọ́n ní mọ́sálásí mẹ́kà ibẹ̀ ni ó ti jáde tọ́ba ti arí báwọn ibi tá a darí ọ̀rọ̀ sí ni pé wallahu bó lọ́rọ́ ti jẹ́ gangan ọlọ́run nìkan ló nímọ̀ nípa rẹ̀ ní ti káságbà ní wípé yọ jáde tí ni ó ti jáde àti mọ́kà kọ́ ìbẹ́ lọ́nba ti ní yọ jáde ṣùgbọ́n níbàámu sáwọn ẹ̀rí díẹ̀ díẹ̀ ó tún máa kọjá pé láti náà fúlá ti ní mọ́kà ibẹ̀ ni yóò ti jáde. iṣẹ́ wo ní ń bọ̀ wá ṣe látàrí àwọn ọ̀rọ̀ tí a ti ń gbọ́ díẹ̀ díẹ̀ á ti rí pé iṣẹ́ ti ń bọ̀ wá ṣe iṣẹ́ bíi méjì ni ìdá kọ́lọ̀jà ti dáàbà tí ẹranko ìtọ́ bá jáde tẹ́símọ̀lì mọ́mìnà wọ̀lùkáfíà yóò máa sàmì sí mọ́mìnì bẹ́ẹ̀ ni ó máa fàmì sí kèfèrí lára. fàmìlì mọ́mìn ẹ̀rẹ́ ń tó bá jẹ́ mọ́mìnì fàyínàhà sẹ́jìló wàjẹ́hù tí bá ti ń sàmì sí níwájú báyìí bẹ́ẹ̀ ni iwájú rẹ̀ yóò máa tàn yóò máa tàn yóò máa tàn ìmọ́lẹ̀ wọ̀yẹ̀kú nù dáàlì kan àlàyé mọ́sánálà ìmáà ni eléyìí wọ́n máa wá tọ́ka sí wípé ìmánì ọ̀nbẹ nínú gbáyà rẹ̀ ṣùgbọ́n kẹfẹ́rí fàyínà àtàkùsímù wàdà à ń fi imú kẹfẹ́rí òní yóò máa sàmì sí tí ó máa jẹ́ àmì pé kẹfẹ́rí òǹdẹ́lẹ́ yìí ṣe kọ́lọ̀ nǹkan yà wá kóńbì wá fúfúrú. wàjẹ́ àfilẹ̀ ayatul karima qawluhu ta'ala akhrajna lahum dabbatan min al-ardi tukallimuhum ọlọ́nìgbọ̀ bá jájú àlójú tán nígbà tí ìlérí ìyàtọ̀ bá kò lé hàn lórí tán á mú ẹranko kan jáde láti inú ọlẹ̀. tọ́yì sùkàlímùhùn àwọn àfáà wa fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kí ni tí wọ́n gbà lérò pẹ̀lú sùkàlímùhùn. àwọn bá sọ pé tùmọ̀ rẹ̀ ni pé sùkàlímùhùn kàlámẹ́n yóò mọ̀ báwọn yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe wípé wọ́n máa gbọ́ yé wọ̀yàdúlọ̀ làhádà ntí wọ́n á fi sẹ̀rí lórí pé ọ̀rọ̀ lẹ́ranko yìí òní yóò máa sọ ní tí a fi tẹ̀rí ó ní ojúpọ̀nà tí ubayu ibn kaab ti ń gbà ka aya òun sọ pé tùǹbí òun yóò máa fún wọn nírò àti nábàwò àti kàlámù àti kọ́bárù ìtumọ̀ kan náà ni ẹni pé yóò máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé fàjọrọ̀ ẹ̀hùn yóò máa sa wọn lọ́gbẹ́ yóò máa sàmì sí wọn lára àwọn tí wọ́n fa báwọn àwọn náà lo kìrá mi tó ń sọ wípé tàkìlámọ́hóm yẹn ni pé pẹ̀lú ká fún fáwọn yẹn ní fatia sọ̀kún ti bẹ̀lẹ́ tọ́tẹ̀lé ká fún ni ká fún káàfù ní sọ̀kún yẹn ni pé tàkìlámù wọ́n mú láti di kálímù kálímù ní èdè lárúbáwá ìtumọ̀ járìhù ni oníkásáyìn ló gbé. wàá délé kìrá àtùmọ̀rù wíyà tàbí ibn Abbas ọ̀rẹ́lẹ̀ kejì kíkà yìí ojúkọ̀ níbi ẹ̀sìn kakùránì wọ́n gbà látọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ̀ ń kó bá mi yọnu sí i. wàhálà kọ́ọ̀l ọ̀rọ̀ yìí bákan náà yẹ́sàlọ́wọ́ hadith àbí umama hadith mi ìtẹ́bà látọ̀dọ̀ àbú umama ó ń jẹ́rìí sí tẹ̀síìrù abdullahi ibn abbas kọ́lọ̀ ń kó bá mi yọnu sí i. kí ni hadith náà hadith yẹn lọ lórí pé táàkùrọ̀jù dáadáa tù ẹranko sáwọn èèyàn aláàkàrọ̀ tí mìíràn yóò máa sàmì sí wọn nímú àwọn òní yóò máa sàmì sí mú iná làwọn tí wọn bá jẹ kékeré nínú àdìsí mi ìtẹ́gbà látọ̀dọ̀ Abdullahi ibn Abbas nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ó ní kó ló ń taf'alu gbogbo nǹkan méjì tí wọ́n ọ̀nà méjì tí wọ́n tó àyà ń sí wọ́n ní gbogbo sẹ́ni náà lẹ́nu kan wọ́n ṣe yẹn pé bí ṣe ń bá wọn sọ̀rọ̀ sí ń bá wọn wí bẹ́ẹ̀ náà ni ó tún máa sàmì sí wọn lójú tàbí ní imú bàbá ibn Kathir kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn wọn ni ọ̀rọ̀ abúlé ibùnà abáàbí qawlun hasan ọ̀rọ̀ tó dáa pọ̀ ni wala munafata pé ká kó ọ̀rọ̀ méjèèjì ká kọ̀ pọ̀ pé bí ṣe ń sọ̀rọ̀ bú sí wọn bí ṣe ń bá wọn wí bẹ́ẹ̀ náà ni ó máa sàmì sí wọn nímú tàbí lójú wọn ni àwọn ọ̀rọ̀ méjèèjì pé kò ara wọn wọ́n á mẹ́lẹ̀ kàlámù lẹ́dí tó kọ́ sí bohùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo ni ó máa wá bá wọn sọ àwọn àfáà sọ pé ọ̀rọ̀ tí ó máa sọ ni pé ananasa kanu bi àyà àtinà láàyò kìnnà tẹ́wọ̀n èèyàn kò sí àmàdájú kankan fún wa máa nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn àdìsámi ti ń ṣẹlẹ̀ tó tọ́ ẹ kọjá kí wọ́n màmá dájú nípa ọjọ́ àlòkè àmà nípa ìgbáradì fúnṣẹ́ ìta pàdé ọlọ́run tonti bẹ́ẹ̀ náà kò sí àmọ̀dájú kankan kò sí fún wọn. ìyẹn fẹ́ ní tó bá ka iná tó bá fún ní wá tẹ̀lé tòkè kó sọ pé anna nasa yẹn ni pé tó bẹ̀rù hàn yóò máa fún wa nírò pé àwọn èèyàn ó kánú bí àyà ti láàyè láàyè òkè náà wàhálà bìí kìrọ̀ àtúnhàmà sí kọ̀rọ̀ ìlú kófà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn ará kófà báwọn ti máa ń ka àyà wọn ni pé anna nasa kánú. bí ayatina la yuqinun. ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni ojúpọ̀nà táwọn ará hijab ètí ń gbà ka quran àtàwọn ará basra àtàwọn ará sham àwọn fati wọn kà níka pé inna yẹn ni pé amza yẹn wọn fún ní tí máa fún kẹsìrọ àdékùn yẹn sẹ mọ́rọ̀ wá lákọ̀túnú ìsìn náà bóńtúmọ̀ rẹ̀ ó ti wá jẹ́ yẹn ni pé ọ̀rọ̀ tí ò ní dùn mọ́ wọn nínú tí ò ní tẹ́ wọn lọ́rùn ọ̀rọ̀ tí ó máa bà wọn nínú jẹ́ òní ọmọ sọ fún wọn. torí pé ọmọ sọ fún kèfèrí ibùsùlámì imán tí ò ní mánì ìgbàgbọ́ rẹ ti bàjẹ́ síwá dínìlẹ̀ islam yẹn kí wọ́n ní gbogbo ẹ̀sìn pátápátá ibùsùlámì àdìyàn gbogbo ẹ̀sìn pátápátá yàtọ̀ sẹ́sìn islam o kì í sẹ́sìn ẹ̀sìn ni tí wọ́n ti ń kó tí wọ́n máa sọ nù bàbá ibn Jarir àtọ́bárí kọ́lọ̀nkọ́bá nìkẹ́ mu wọ́n ní as-sawabu min al-qawlayni min dhalika annaha qira'atani wọ́n lè tó bá mú jù ní ká sọ wípé àtọ́jú pànà kínní àtọ́jú pànà kejì tí wọ́n gbà ka ááyà wọn méjèèjì náà ńlọ́ba mú eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa dábàá ètí ọ̀jáde so ní ṣókí ni wípé ẹranko yọ jáde jíjáde rẹ̀ ọ ń sàmì pé àlùkìyàmà ti súnmọ́ pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń bọ̀ yìí tó nàbà ń ti á wá lẹ́yìn rẹ̀ àjẹ́ pé kò sí ní tí wọ́n máa retí ìyẹn àwọn ẹ̀dá tí wọ́n bá ṣẹ́kù lásìkò ìgbà náà kò sí ní tí wọ́n máa retí ju pé kí wọ́n fọn fèrè lọ. ànínáàrò lẹ́tí sáṣòro náà ìṣẹ̀lẹ̀ tí ó kàn nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn mẹ́wẹ́ẹ̀wà yẹn ni wípé iná ọlọ́run bó fi kó àwọn èèyàn jọ oríṣiríṣi lọ́nà bí ó ti máa káwọn èèyàn bí ó ti máa kó wọn jọ níbo ni níbo ló náà ti jáde wá níbo ni ó máa káwọn èèyàn lọ ọ̀nà mélòó làwọn èèyàn ó pín sí nípasẹ̀ bí iná bí ó ti máa kó àwọn èèyàn jọ yìí ẹ jẹ́ lọ níkọ̀ọ̀kan ìkíní ibi tí náà ibi tí yóò ti jáde jẹ́ àwọn lónìí ràn yakunu min al-Yaman wọn láti lu Yaman òní náà òní yóò ti ṣẹ́ jáde wá. láyé tẹ́ńpẹ̀ ní kọ́ńrọ́tò Aden tó ní Yaman ńlò náà òní ọ̀wà ṣe bẹ̀ ni yóò ti bẹ̀ ni yóò ti jáde ẹni pé níbi odò kan ètí ń bẹ ní Yaman tí wọ́n máa ń pè ní albaru làárọ̀ bí lásìkò sí ibẹ̀ nínú òní yóò ti ṣẹ́yọ̀ wàtàkùrọ̀jù nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé láti inú òkun ètí ń bẹ ní Hadramaut wọn níbẹ̀ ni iná yìí ibẹ̀ ni yóò ti sẹ́ jáde tí ó ti máa lé àwọn èèyàn lọ sí Abdul Mahshar ibi tí wọ́n kó àwọn èèyàn tí wọ́n kó wọn jọ sí. kaba sọ nípa hashiru hashiru oríṣi méjì níbẹ̀ hashiru kan bẹ láyé hashiru kan bẹ lọ́jọ́ àlùkìyà náà hasiru tayé yìí ilé tá à ń tán bí o kì í ti tọjọ́ ọ̀gbìndà àlùkìyámà o tọjọ́ ọ̀gbìndà àlùkìyámà gbogbo ẹ̀dọ́ ti kọ́kọ́ kú tán pátápátá báńsù ọ̀tẹ̀lẹ̀ wà nùṣúrù àjíǹde ọ̀tẹ̀lẹ̀ láti nù sàárè níbi tí hasiru tàlùkìyámà kò ní í sí aṣọ kankan lára ẹ̀dá o ṣùgbọ́n aṣírù tẹ́lẹ̀ yìí ẹni tí ó wọṣọ yóò ẹni tí ó gun nǹkan àgùn yóò gun nǹkan àgùn kódà ẹni tí ó máa jẹun yóò máa jẹun ṣùgbọ́n lọ́jọ́ gbọ́dọ̀ àbùkù àmọ̀ kò tó ń jẹ. yẹn ni pé àwọn ìwàyà sọ wá lórí rẹ̀ oríṣiríṣi ni ẹjẹ agbọ́dọ̀ náà wọn hadith èyí tó dá lórí wípé iná ó ní ìtẹ́lẹ̀ gbáǹkọ́gbè èyí tí ó kàn tí a yóò fi wá parẹ́ pátápátá nínú hadith tí Hudhayfa wà wá Hudhayfa ọmọ Usayd Ànábì ń sọ nípa àwọn àmì àtàwọn èyí tó ní ńlá tí ń sàmì alùkìámà ó ti súnmọ́ lára rẹ̀ lọ́rọ̀ náà tó sọ pé wà á kiri báàlì kanárùn táàkùrù jùmínà lìyámà ntí ó gbẹ̀rù ni ntí ó kẹ́yìn àwọn ìsàlẹ̀ gbáǹkọ́bì mẹ́wẹ̀ẹ̀wá oníná ètí ó ṣẹ̀jáde láti ìlú Yemen bí náà ìbá ti ṣẹ́jáde tòtọ́rìdù náà yóò máa lé àwọn èèyàn lọ ìlà máṣárìn lọ síbi tọ́lọ́mọba tí yóò ti kó wọn jọ yóò lọ síbi tí wọ́n kó wọn jọ sí hadithi yìí imam muslim ló gbà wá. nínú ìbáwọ̀ ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Hudhayfa bákan náà ó ní wà narun takhruju min qa'rati 'adnin turahhilu an-nas àtiná ètí ọ̀jáde láti ààyè kan tí a ń pè ní qa'rati ìyẹn bẹ nílẹ̀ Yemen ìní ó lé àwọn èèyàn sọ̀rọ̀ ìlà wọn máa tún fún kéèyàn sẹ́rìn àjò ṣùgbọ́n níbí yóò máa lé alọ yóò máa lé alọ náà láti tù sí. imam ahmadu àti imam tirmidhi àwọn méjì tún gba àdéhùn mi wà lọ́sọ̀dọ̀ abdullahi ibn umar ibi tí ó wà ní alọ́ńbẹ́ ó yàtọ̀ sí ìta tí ń gbọ́ láti ilẹ̀ yánu wọn lè jìtẹ́ láwọn bá sọ pé satakhruju narun min hadramaut iná kan ó ṣẹ̀ jáde láti àyíká tí ń pè ní hadramaut àwọn mi ń bá rí Hadramaut tàbí kí náà wọ́n ti ẹ̀sẹ̀ jáde láti bí ibùdó ńlá ètí ń bẹ ní Hadramaut qabla yawm al-qiyamah kálukì àmọ́ òtótó ni o tahshuru náà ẹni pé tajma'uhum iná yìí òun yóò kó àwọn èèyàn jọ. nínú sahih Bukhari hadith mẹ́tọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ Anas kọ́nà kọ́ba níyọ́nù sí i. wọ́n ní Abdullahi ibn Salam tọ́jú Yahudi lẹ́yìn tó ṣe islam tán wọ́n láwọn ìbéèrè kan bẹ òun fẹ́ béèrè rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam lẹ́wọ̀n béèrè tó béèrè ni pé ma awwalu ashrafi saati èwo gangan ni àmì àkọ́kọ́ nínú àwọn àmì ìtàkùnmọ̀ wípé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún àlùkìyàmọ̀ ti fẹ́ tó faqala nabiyyu sallallahu alaihi wasallam ànábì wa dá أما أول أشراط الساعة فنار تحشر الناس من المشرق إلى المغرب àní sọ pé àkọ́kọ́ àmì oníná kan èyí tí yóò ṣẹ̀yọ tí ó lọ kó àwọn èèyàn jọ láti ibùwọ̀ ibùyọ oòrùn ayé lọ lọ ọ̀fẹ́ síbi ẹni àkóra wọn. ìkan sọ pé àdìrọ̀mọ́tò òun náà ó ti tẹ́yọ ìkan lẹ̀ yámẹ́ni òun yóò ti tẹ́yọ tó ọ̀fẹ́ forí gbárí. bóò láti wá ṣe jámẹ́ni láàrin àwọn àdéhùn méjèèjì tọ́dà ní pé ọ̀fẹ́ forí gbárí. bẹ́ẹ̀ nínú àdéhùn kan ó sọ wípé àkọ́kọ́ àmì ètí ọ̀sẹ̀lẹ̀ ká yóò tó parẹ́ ó ní iná kan ètò ọkọ àwọn èèyàn jọ àìsàn pé náà ìní ọkàn yìí nínú àwọn ìsàlẹ̀ gbáǹkọ́gbìn bó láti wá fi orí ìkókò sọ́ọ́dún láàrin àwọn àṣàdé ètò ti rẹ̀ ni pé ọ̀fẹ́ tako ara wọn yìí wọlé jámọ̀ bẹ̀yìn náà wọn. anamajá anahabi iná ìyá àkérò àṣàrọ̀ ti sáà àwọn ìgbà wọ́ọ̀rọ̀ yìí tó wá tó sọ pé iná tí ó ṣẹyọ yìí oní ọ̀jẹ̀ ìsàlẹ̀ gbáǹkọ́gbìn èyí tó kàn a sọ wípé yóò jẹ́ onìkànnì níbíyan níbàámu sí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó jẹ́ tilé ayé òní ọ̀kànnì tẹ̀m̀bá sọ wípé tọ́wẹ́ tí náà ń bá ti lè sẹ́yọ kò sí ní tí ó tẹ̀lé ju wípé wọ́n fan fèrè gbogbo ẹ̀dá tí ń tẹ̀lé kálukú wọn ó kú lọ. tó tábà fojú eléyìí wò á jẹ́ pé ní àmì tí ó kàn yìí fojú wípé lẹ́yìn rẹ̀ àlùkìámà òní á jẹ́ pé ní àkọ́kọ́ nù ìhùn wí dáadáa ò jẹ́ kí ó yé wa dáadáa o yẹnni pé àwọn kan ó wà níbẹ̀ wípé iná yìí ó ní àmì tí ó kàn yìí nínú àgbàwọ̀ ọ̀rọ̀ míì wọ́n ní ni yóò jẹ́ àkọ́kọ́ ó ní ọ̀kàn yìí níbàámu sáwọn ìta tí ń bọ̀ kamadi ọ̀sálàm wa bá a àmì táyé ìparẹ́ níbàámu sí pé àlùkìyámà ti tó ó ní àkọ́kọ́ ọ̀tẹ̀lẹ̀ tí ó kọ́kọ́ wáyé fèrè ọ̀tẹ̀lẹ̀ ẹ̀dá òkú fèrè mi ò tún wáyé gbogbo ẹ̀dá tó ti kú wọn ó jì í níbàámu sílẹ̀yìn ó ní àmì àkọ́kọ́ tó fẹ́ yí bá bárakàlá òṣèlú nípa àwọn ẹ̀gbà ọ̀rọ̀ tuntun wá sọ wípé iná wọn jáde láti ilẹ̀ Yemen ìkànnì yamani kọ́ wọ́n ní hadramóòtù ni tó ní mashiriku nǹkan kan eléyìí náà kò sí mọ̀nà fáàtù láàrin wọn àtakora wọn. ìtẹ́sẹ̀lẹ̀ ni pé ibi tí ó ti bẹ̀rẹ̀ jíjáde rẹ̀ yamani ni ó ti bẹ̀rẹ̀ yóò máa gbá wọn lọ láti ibùwọ̀ ọ̀run ayé lọ sí ibùwọ̀ láti ibùyọ̀ ọ̀run ayé lọ sí ibùwọ̀ ọ̀run ayé níbàámu sí àdéhùn táàṣìrò náà sàmìnà al-mashriqi ila yóò máa gbáwọn yàn yóò máa tìyàn gọ́gọ́gọ́gọ́ láti ìlà oòrùn ayé lọ sí ibùwọ̀ rẹ̀. bóò ní náà yìí bóò ní ó ti aká àwọn èèyàn jọ ọ̀nà mélòó làwọn èèyàn ó pín sí nípa iná ètí ọmọ akún àti ọmọ gbá wọn káàkiri ọ̀nà mẹ́tàlẹ́dọ́ pín sí. ikọ̀ àkọ́kọ́ ni làwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn yìí rọ̀gìbọ́ọ̀nù tọ́àìmọ́n kàásùn rọ̀kìbọ̀n bí náà wọ́n ti gbá wọn. yẹn ni pé yóò máa gbá wọn lẹ́yìn tó ti pé àwọn fẹ́ bẹ́ẹ̀. wọ́n yẹ o tọ́àìmọ́n wọ́n sì máa jẹun bí wọ́n bá ti ń lọ kàásùn wọ́n wọ̀ sọ́sọ́rùn yàtọ̀ sílẹ̀ yẹn rọ̀kìbọ̀n àwọn ò rí rà fún mi wọ́n ò rí mu dáadáa. ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ni làwọn tó ṣe wípé yamshuna ta'ratan wa yarkabuna ukhra àwọn àsìkò kan ẹsẹ̀ wọn fún máa rìn láwọn àsìkò míì wọn tún padà rí nǹkan àbọ̀ wọn tún rí ibò yakubun ala al-ba'ir al-wahid ó lè jẹ́ pé èèyàn méjì ni wọ́n máa fún ràkúnmí ẹyọ kan wọ́n máa pín gùn yẹn ni pé ẹnìkan rìn díẹ̀ ẹnìkan gùn díẹ̀ ẹnìkan gùn díẹ̀ yóò sinmi yóò sọ̀kalẹ̀ ẹni tí ń rin sẹ̀ òun náà tó gùn kàrà yóò tún gùn ràkúnmí kàmáńsà yá àti kìlẹ̀ hadith wàlàjẹ́ ló ti wà ní hadith ń bọ̀. ìsìnàn ala èèyàn méjì wọ́n lè máa pín ràkúnmí ẹ̀ka gùn ó sì lè bí èèyàn mẹ́ta ìlà ànkọ́là wà á ṣòro tó ní alábàáyín rìn yẹ̀tà àkọ́bù náà ó sì jẹ́ pé ràkúnmí ẹ̀yọ kan èèyàn mẹ́wàá òní wọ́n máa pín gùn. kí ni tí ó fà á lèkè làtọ̀ zọ́hárì torí kí nǹkan gùn yóò kéré jọjọ lásìkò táwọn èèyàn. ìrìn ẹlẹ́ẹ̀kẹta ni làwọn tó ṣe pé tàṣírò mùnà iná òkun àjọ nítòótọ́ ṣùgbọ́n tiwọn tiwọn tasuquhum ala kulli janibin bí wọ́n ti ń gbá wọn níwájú bẹ́ẹ̀ ni wọ́n máa gbá wọn lẹ́yìn kódà ń bá wà lọ́wọ́ ẹ̀yìn nù wọn ìná ó sì fi lánàá. nínú àwọn hadith ètò wa lórí abala yìí wọn hadith táàtù lè nínú sahih bukhari àti muslim wọn gbà á nínú hadith tàbí òrẹ́ra kọ́nà nǹkan wà níjẹ́nu sí i wọn lànà bí sọ pé yuhsharu an-nas alasalasi tọrọ ikọ̀ ọ̀nà mẹ́ta oní kíkó àwọn èèyàn jọ ní kíkójọ táyé yìí ọ̀nà ni yóò pín sí. ọ̀nà àkọ́kọ́ rọ̀gìbìn rọ̀hìbìn rọ̀gìbìn ni àwọn tẹ́jẹ́ mọ́mìnì àwọn ẹlẹ́yìn àwọn yẹn ọkàn tí wọ́n balẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì rọ̀hìbìn làwọn tó ti pé ẹ̀mí wọn ò ní balẹ̀ ìbẹ̀rù bójú yọgbà ogun nígbà yà wọn. wàsínáà alábàáyín rìn ìkọ̀kẹ́ta èèyàn méjì wọ́n máa pín ràkúnmí ẹyọkan wọ́n máa pín lò wàsálẹ́ àtàtàn nàlà bàáyìnrìn èèyàn mẹ́ta wọ́n máa pín ràkúnmí ẹyọkan wọ́n máa pín lò èèyàn mẹ́rin èèyàn mẹ́wàá lórí ràkúnmí ẹyọkan wọ̀yá ṣòro bàkìyàtà òmìnira àwọn tí wọ́n bá ṣẹ́kù ńṣe nínú yọ̀ọ̀rà fi wọ́n lánàá iná máa tẹ̀lé wọn káàkiri tẹ̀kí ìlú márùn-ún àìsù kọ́ọ̀lù ibi àwọn àti bá a tó ibi tálẹ́ bá lé wọn sí àwọn àti náà náà ni wàtó sùlẹ̀fù márùn bílẹ̀ bá tún má wọn ó tún jọ jí pẹ̀lú náà ni. ọba tún dọwọ́ ọ̀rọ̀ lẹ́ tún sì márùn àyèkò àmùkáwó ibi tí lọ́lẹ̀ bá káwọn mọ́ àwọn àti náà ni àdìsí kanu. àdìsí mi abúlé ìbọn àmọ̀rún ló gbà wá olójútẹ́ lọ́wọ́ bá sọ wípé tó máa tò náírùn àlàáhàn ìmọ̀ṣẹ̀rẹ̀kì ọlọ́run bó fi náà kan yóò fi sọwọ́ yóò fi ránṣẹ́ táwọn ti ń bẹ ní mashiriku ìlà oòrùn ayé fatahshuruhum àti bẹ́ẹ̀ ni ó ti máa gbá àwọn èèyàn jọ ni ó ti máa gbá wọn jọ ilal magribi lọ sí ibùwọ̀ oòrùn ayé tẹ̀bí ìtumọ̀ àrùn àyíṣu bàátù ibi tílẹ̀ bá lẹ́ tó bá lẹ́ wọn sí wọ́n jọ wà ń bẹ̀ ní pẹ̀lú náà ní bá sì tún ọ̀sán wọ́n jọ wà ń bẹ̀ ní. yakunu laha máa sákọ̀tọ̀ nínú nítorí bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wọn nígbà náà iná ó jẹ́ wàtàsókò hàn iná yóò máa dà wọ́n bí ràkúnmí èyí tó ti sẹ́lẹ̀ egun bí náà bí ó sì máa kó wọn jọ nù so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àhàdíìsì ètò wa lórí abala wọn Abdul Mahshar ilẹ̀ wo lọ́wọ́ wà kó àwọn èèyàn ilẹ̀ wo ni yóò kó wọn jọ sí ọ̀pọ̀lọpọ̀ àdéhìí ló ti wá látọ̀dọ̀ àjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tí ń sọ nípa ìlú ibi tọ́lọ́wọ́n bá tí ó kó àwọn èèyàn jọ sí kó tó di pé ayé yọ parẹ́ yányán nínú àwọn àdìs tó tọ́ka sílẹ̀ àdìs Abdullah ibn Umar kọ́lọ̀mbà níyọnu sí fi dhikri khuruj an-nar àdìs dá lórí jíjáde iná ètò ọjàde lọ́wọ́ gbìyànjú ayé ọlọ́run wá sọ pé ya Rasulullah ìdí òdìjọ náà bá famadha ta'muruna àti olùfẹ́ pa fún wa ìlú wo ni ká sá lọ tí ìbá ń bọ̀ ọ wá sọ wípé alaykum bi Sham ìlú Sham ìbẹ̀nikẹ́ mọ́rílé nínú ẹgbà ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Imam Ahmad àdéhùn àwọn balátọ̀dọ̀ Hakim ibn Muawiya òun àgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ nínú rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ààhùnà tó ṣàrùn ibi tí wọ́n kò ń jọ sí òun rẹ̀ o ààhùnà tó ṣàrùn ibi tí wọ́n kò ń jọ sí rẹ̀ o anábì wí lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí wọ́n wà á dákọ̀ ọbẹ̀ ọ sọ pé ìlú ṣáàmù ni. nínú àdéhùn mi ìtẹ́gbà látọ̀dọ̀ àbúrúkẹ́ nínú ẹgbà ọ̀rọ̀ mi tọ́jà ti Imam Tirmidhi ànábì sọ́nbẹ̀ wí pé wọ́n ti sọ fún ànábì pé ya Rasulullah ayna ta'muruni níbo ló fẹ́ pa mí láti kí n mọ́rílé nígbà tí náà ìbádé ó ní ilẹ̀ sham ọ̀gángan ilẹ̀ sham ibẹ̀ ní kí ẹ mú orílé sílẹ̀ jẹ́ ọ̀rọ̀ nípa iná ìtọ́nà ọba tí ó fi kó ẹ̀dá jọ ìyẹn tó bá nílé ayé ń bí kó tó di jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù láfà kọ́mọba àfẹ́ dà wọ́n afa wa ni hadha al-hashru fi dunya iná tí wọ́n fi kó àwọn ènìyàn jọ ìtìlẹ̀ ayé ni o kì í ti hashru àkójọ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ o níbàámu sí àwọn àhàdé wọn kà àwọn àdéhùn yẹn wọn mú wa lóríṣiríṣi wọn tún mú àwọn ilan tìtorí oríṣiríṣi náà wọn tún mú wa wọn tún mú àdéhùn wa sísọ nípa pé hashru táyé ń bí oríṣi méjì ni hashru àkọ́kọ́ àwọn bani nadir ètò ìwọ̀n bá هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر wọn àkójọ ti alákọ̀ọ́kọ́ àkójọ lẹ́ẹ̀kejì olùsí ọ̀sẹ̀lẹ̀ ní ìlú sham bàbá ní kájọ yà ó kámẹ́jì ọ́ dàrú mọ́ wa lójú o hashiru tẹ́lẹ̀ yìí ó yàtọ̀ sí ti ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí ń bọ̀ ìkíní anàlẹ̀ hashara tí máa ń sọ nípa hashiru nínú ọ̀rọ̀fù sẹ́rìn ìnáma yọ̀rọ̀ dùbí ọ̀rọ̀ alátakò kan lẹ́yìn o ìkànnì àwọn apá àtúntò kò sí ti ń jẹ́ aṣèrò ńlẹ́lẹ́yìn ju gbogbo ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí ètò ń ṣe àfimúlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí yóò ṣẹlẹ̀ báyìí bí ṣe wí sallallahu alayhi wa sallam ìkíní ni pé um, andara nabi sallallahu alayhi wa sallam bi khurujiha ànábì kí ànílò nípa jíjáde rẹ̀ tó bá jáde ń bo láàmú líle ọ̀rọ̀ aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n sọ pé haṣírò kò sí ti ń jẹ́ haṣírò ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ni bàbá wa Nawawi kọ́lọ̀mbà nìkẹ́ wọn wọn ni kọ́lọ̀ lè rẹ̀ mọ́ هذا العشر في في آخر الدنيا حشر ìkójọ yìí láyé òní yóò ti ṣẹlẹ̀ kótó di pé ọ̀lùkìámà kótó di pé yóò tó wà kọ́bìlà náà fòkè fi sọ̀rọ̀ kódà kí wọ́n tó fa fèrè ni gbòǹba ti lọ tán òní fèrè òní yóò tẹ̀lé tàṣírò bàkìyàtọ̀ ọmọ náà àwọn tí wọ́n bá tẹ́kùn náà àwọn èèyàn iná ni yóò kó wọn jọ tẹ̀lé ìtumọ̀ àwọn àìsàn bá tó ṣẹdẹ parí ọ̀rọ̀ tí bàbá wa náà wí tí tí wọ́n sọ Ibn Hajar ní parí wọ́n ní wàmìnà yìí nàlẹ́ lẹ́bí iná yorùbá tó nà bá dàlú mọ́wò wọ́n ń ṣe àtúmọ̀lẹ̀ wípé aṣírò yìí kìí ṣe ti ọ̀run káyé ni àwọn alátakò wọn sọ pé kò sí aṣírò kankan láyé àfi tọ̀run nìkan sọ láti wá fi sílẹ̀ múlẹ̀ wípé aṣírò táyé ń bẹ àti gbọdọ̀ nígbàgbọ́ sí lọ́wọ́ rọ́ọ̀tàn ṣùfàtàn gbọ́rọ̀nà kí kátìdé àdìsí kan sáà nàbí wí nípa aṣírò tọ̀run kátìdé wò bó ni wọ́n ti kó àjọ ní ti tọ̀run wọ́n kó àjọ kò ní sí aṣọ lára wa ìhò láwà kò ní sí bàtà àdọ̀dọ̀ tí wọ́n gbé kó ń bi nǹkan ọmọkùnrin àti tóbìnrin tí wọ́n dá padà sí ààyè rẹ̀ nígbà mi sọ̀rọ̀ lọ́wọ́ bàtà sọ pé kámẹ́ bàdá àná àwọn àlùfáà bẹ́ẹ̀ náà láti dà padà sí ni pé gbà tẹ́ ń bọ́ àsáyé ẹ wá ní òhò ẹ wọṣọ ẹ wọ bàtà àdọ̀dọ̀ yín ẹ awọ síbẹ̀ lórí nǹkan ọmọkùnrin wọn ò sì já kúrò torí ọkùnrin náà wọn àti mú kúrò bẹ́ẹ̀ sì wáyé ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run sábà nígbàgbọ́ nù àdéhìí sáǹsì hásírù tọ̀run ni àti pé hásírù míì tó ń bẹ láyé àkójọ míì pọ̀ míì ọ̀ ń bẹ láyé torí ti tọ̀run kò sí jíjẹ kò sí mímu kò sásọ tó táyé yìí agbọ́nbẹ̀sẹ̀ àwọn kọ́ máa jẹ kódà wọ́n wọ̀ sọ̀tara tọ́rán kò ní sáfẹ́ lọ́nà ẹnìkankan nígbà ọlọ́run bá gbé àdìde ìhòòhò láwà ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọ aṣọ oní anabi ibrahim aleyhi salatu wa salam lẹ́yìn náà anabi wa muhammad sallallahu alayhi wa salam eléyìí jẹ́ nípa àṣírọ́tù sáà nítorí àlọ́ àṣírọ́tù sáà ni wípé bàbá ń sọ nínú síra táǹkà wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ táwọn ẹbí bá fún wa nírò ń pa rẹ̀ pé yọ wáyé yọ ṣẹlẹ̀ ń wá mú abẹ́ àpèjúwe pé gẹ́gẹ́ bí àwọn àdìs tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kálukì àmọ́wò tóótó àwa mẹ́nuba díẹ̀ nbẹ̀lẹ̀ nìkan ni à ẹjẹ́ afẹ́ kan sọ àwọn àṣírọ́tù sáà ń lódìndí ìdínà títíra yìí tí ó fi borí wọlé tó kọ́lọ̀bá ní tí wọ́n kọ tíra náà kọ́lọ̀bá ní san ẹ̀sán olóore tòjọ́ mẹ́jọ tíra wa tá a máa ń mú wa òun náà ni a mú wa ibẹ̀ ni a ti máa tẹ̀síwájú ọlọ́run kó tó wá ju ọjọ́ mẹ́jọ lọ wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah subhanaka Allahumma rabbana wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan tí ọlọ́run kọ́dá kan kọ́ bá san àwọn ọ̀sáàsù wa lẹ́sàn-án olóore wọ́n ní ìbẹ̀rẹ̀ ṣe níṣẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ tíà náà ó jẹ́ pé ìbéèrè ló gbé a lọ sínú ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá kún àwọn olùtọ́sù wa lọ́wọ́ títí àná ti jẹ́ kíkà dé òpin kọ́lọ̀ máa mọ́ sí ní òpin ìjòkó fún wa ó sì mọ́ jẹ́ òpin wíwí fún àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ìbéèrè ló gbé wa lọ sínú àṣírọ́tù sáà bó tilẹ̀ jẹ́ sí pé bí mo tó ṣe wọnú tí à ń kà lọ náà àwọ̀rọ̀ kan tó tún tẹ̀lé náà yóò tún gbé wa lọ síbòmíì táàmà sí ọ̀rọ̀ nípa lè mánu bí lọ́kọ́dà torí pé awuyewuye máa wáyé lórí òun náà kí àwọn mọ́kànsólé kí àwọn ọ̀sáàsó fi lè máa bá tó fi múra lẹ̀ àlè mánu bí lọ́kọ́dà rẹ̀ lọ́tẹ̀lẹ̀ àṣọ̀rọ̀ tó sáà nínú sí àná kó fi jẹ́ pé bóyá òun náà ni a kàn lórí àsọ̀rọ̀tù sáà tí wọ́n sọ fún wa láti bẹ̀rẹ̀ lópin ìdánwò wáyé lórí ẹ̀ ká tó bọ́ sínú àlìyínmánú ìlúkọ̀dà kí gbogbo owó múra lẹ̀ o bọ́lá àní sọ pé ká nawọ́ ó lè kò sí tí ò lè ṣẹlẹ̀ a lè tọ́ka sẹ́nìkan pé àfẹ́ ìdíje yẹ bá sọ báyìí àní lẹ́sẹ̀ lọ pé kẹ́ ẹ nawọ́ fúnra yín á nàka sẹ́nìkan nù wa so àwa tá a bá wá bí apá àwọn ọjọ́ kan jẹ ká tètè lọ gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ tá a bá wá ká lọ sí mọ̀rọ́jà rẹ̀ dáadáa síwájú kí ìbéèrè tó máa wá ọlọ́run fi dáadáa. náà ní báyìí a ma ka àwọn ìbéèrè tí ó wà níwájú mi ó ti pé wọ́n ka àwọn kan kù ní bọ inú ara wọn pé kan mo ti àwọn ẹlẹ́mọ̀ òkú kí ló dé àti ìkàbéèrè ni. bí ẹni tọ́kọ̀ béèrè ń jẹjọ ní àbẹ́lómi ìbéèrè kan náà lọ wà ní ti jẹjọ àti tòní ló jẹ́ kí n ká ẹyọ kan lẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bì ẹni béèrè béèrè pé kí ni àǹfààní tó wà níbi kí a ṣe mọ́sánná. kí sì ni ìmọ̀ràn tẹ́ fẹ́ bá fún ìyàwó ilé tó ti wà nílé tó fẹ́ gbà àti kí ni àwọn nǹkan jọ jẹ́ ìpalẹ̀mọ́ fún un. tí ìbá ti pé nítòsán jẹ ọlọ́wọ́ parí ìbéèrè hàn ìbá sọ pé obìnrin lọ́kọ ìbọ̀wọ̀ parí òjò ká lè sọ pé obìnrin lọ́kọ mọ́ bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah tẹ̀lá ọ̀kọ́ náà. إنما كان قول إذا دعوا إلى الله ورسوله أن يقولوا سمعنا وأطعنا tọ́lọ́mbà ti لك pa àṣẹ what's the reason what's the reason behind it mùsùlùmí tòótọ́ أبو láti mọ̀ torí pé tí nǹkan ọ̀bá dá ọlọ́run nípa aláṣẹ rẹ̀ bí ká ṣe kò ọlọ́run rí i pé oore ń bẹ́ ń bẹ́ ilé ìtọ́ pé ká ṣe é tó ká ọkọ̀ gba eléyìí ọ̀nà gbogbo àti ọlọ́run àtàṣe òjíṣẹ́ ọlọ́run ọba àbùkátà sí láti máa kí ló dé àǹfààní wo ni ń bẹ́ ń bẹ́ kí ni hikma ti ń bẹ́ ń bẹ́ akálàṣe tíyàn bá mọ hikma tíyàn bá mọ tìtorí ọgbọ́n ti ń bẹ́ ń di òfin a máa a máa jẹ́ kóríyá fún yàn a máa jẹ́ ká rọ̀ yá gágá láti ṣe iṣẹ́ wọn ṣùgbọ́n tó bá jẹ́ múmi ní tòótọ́ mátìní tọ́lọ̀ ń sọ ní tánàbí sọ̀rọ̀ o bùkátà sí láti máa ti torí máa ṣiṣẹ́ nítorí ọlọ́run tó dá o ọba dẹ́dà ọba tó nífẹ̀ẹ́ rẹ ju àwọn òbí rẹ lọ ọbọ tálàánú rẹ ju àwọn òbí rẹ lọ lọba tí ń bọ́ sọ̀rọ̀ ànábì lọ jagun kan pẹ̀lú àwọn sàbí wọ́n wá káwọn obìnrin kan wọ́n kún wọn àwọn ọmọ wọn dá wọn jọ síbì kan ìyá kan wá ń wọ́ ọmọ rẹ̀ náà wọ́n ti ń kó lẹ́rú lóbìnrin o tọ́ba ti gbọ́ ọmọ kan lẹ̀ tọ́ba ti tọ́ba ti di pé yóò di máyà tọ́ba ti bíríkì sọmọ yóò gbé lẹ̀ ó sọ síbẹ̀ síbẹ̀ tí rí ọmọ tiẹ̀ gangan bó ṣe rí báyìí ọkọ̀ di máyà ni ń bá ń lọ. àníbi wàá sọ fáwọn tàbí wípé ewu arábìnrin tó gbọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ tó di máyà njú lè sọmọ sínú nábí ó ní a kò lè sọnù náà ó gbọ́dọ̀ àná abẹ́ ọmọ wa wà àníbi wàá sọ wípé lallahu arhamu bi'ibadihi min ọlọ́run láàánú èèyàn lójú ju bí arábìnrin ìbò ṣe láàánú ọmọ rẹ̀ lójú lọ sọlọ́run ní pa aláṣẹ nǹkan àti kọ́ ọ̀rẹ́ wà nbẹ kò ní ṣe alójú ọ̀yìn ká ṣe nǹkan àti kọ́ jẹ́ pọ̀ ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ ìkíní nípa amásínà ìrètí ń bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ fọkùnrin àǹfààní bẹ́ẹ̀ fọbìnrin àǹfààní tóbìnrin gan ló tún wá fẹ́ pọ̀ jù tábà lọ wo àwọn tí máa ń jẹ́ kéèyàn ó ṣe sáníyà sálísà rọ́bìà tí ọ̀gbọ̀dọ̀ di hámísà. ìkíní lẹ́yìn al-iqtidā'u bi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam èmi náà ṣe sáníyà ọmọ fẹ́ kejì láti fi kọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam ìdí àkọ́kọ́ nù. ẹja wa máa tàn yẹ́dẹ́yẹ́dẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì àwọn obìnrin ní lápẹ̀jùwe ànábì ti jámọ̀ wípé náà pèsè ọ̀tún ní àkìlì wà díìnì òníwá ní làákàyè làákàyè òkun tó lẹ́sìn aláàbò ẹ̀sìn ẹ̀sìn wa dínkù kò sí bóbìnrin ó ṣe jọ́sìn fọlọ́run láàrin oṣù kadélẹ̀ ìwà tí wọ́n ti ń sọ wọ ọmọ lọ́wọ́ o yẹni pé yóò pọ̀ ọ́ náà bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ọjọ́ mẹ́fà bẹ́ẹ̀ ọjọ́ méje ẹ̀rí náà tó máa jù bá ń lọ. a sì nú àwọn ọkùnrin tó ṣe wípé kárí ẹlẹ́à oúnjẹ ni fún wọn kò lè sùn kẹrùn ó sùn àwọn kan wà bẹ́ẹ̀ náà wọ ọkùnrin. so àwọn ọjọ́ márùn-ún tó fi áọ́fù sọ̀lá àti tó fi ní kírun sẹ́ńpé nǹkan yẹn ẹni tó ti jẹ́ bí ló ti jẹ́ abí oúnjẹ fún yóò ṣe sì náà ìkẹ́ nínú o. èmi ìtún ni wípé ọlọ́mọsọ àwọn ẹlẹ́yà wa ní àgbàní fún wa ẹlòmíì ìjọ tó ti fẹ́ yàwó báyìí bí ọfọ lónìí bí kẹ́dọ̀ ó dùn lọ́la ọsibítù ní ọ̀sán náà. tí obìnrin bá ń kọ́kọ́ wá kọ́ ọ́ lẹ̀ kó fobìnrin míì ké replace ẹ̀ ni àbí kó fi ilẹ̀ kọ́ máa náwó lé lórí kó tún lọ fẹ́ mi èwo ló dáa ju ọjà rí kó fẹ́ mi kó sọ̀rọ̀ àmọ́ ìtọ́jú rẹ̀ bó ṣe wà lọ́wọ́ máa gbẹ̀yìn. obìnrin míì ń bẹ níjó ti délé ọkọ báyìí àkéémánì níjó wọn ti kí n báyìí náà là kí n máa tiẹ̀. yẹn pé àgbọn ni ọlọ́run yà a máa jáde owó fọkùnrin a máa jáde owó fọbìnrin ó lè jẹ́ pé obìnrin nìkan gbà ní. so obìnrin tí ọ̀bà wa rọ́mọ bí tó sì bá ti ń bíbí márùn-ún ní akọ́sí máa ní bò ní tí àwọn rẹ̀ ti lọ tó ti lọ fún kọ́lẹ̀ lọ sí tù kò kèé ti fún ọfẹ́ máa ń ti ń ṣẹlẹ̀ ní o bó tó ti lóyún àbí èsì lóyún tí àfẹ́ máa nù bá ti à ń pọ́dọ̀ kan bó la ti jẹ́ Yakubu bó la ti jẹ́ láàgbọ́n kankan ó ti dọ́dún ti dọ́dún kan báyìí ìyá tẹ̀lé sọ́kò ti dọ́dún méjì ní ọdún kan náà ni ọdún kan bọ̀ síbi ọdún kan ní ọdún kan náà àti gbọ́n kankan. irú obìnrin tí ọ̀wọ́ àárọ̀ màbí bá wọn tí kọ́kọ́ ó fi kọ́kọ́ ó lè jáde ní àbíkọ́ fẹ́mi ilman pẹ̀lú ká lọ gbà wípé ìgbà míì ń bẹ tó ṣe pé àná ti ń bẹnu kádàrá o ẹlòmíì ó dìgbà bá tó fẹ́yàwó méjì kọ́lọ́n tó fún lọ́mọ kádàrà tiẹ̀ nu tó bá sọ pé yẹn ọ̀sìn másínà ọ̀sìn másínà bílù ṣe rí bílù ṣe rí à bílù ṣe rí wẹ̀ ìyá yọ jọ ò lè ọkọ̀ kó ọkùnrin ọ̀rẹ́ mi méjì kan ni mo mọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi báyìí làwọn méjì èké nínú wọn ń bọ̀ fúyàwó aláwọ̀ kọ́. ọdún kìíní kò bímọ ọdún kejì ọdún kẹta ọdún keje ọdún kẹsàn-án ọdún kẹwàá kò ìyàwó náà ní wàá dà báyìí àfa ẹ̀ sì sínú. Yorùbá ní akáyín ọjọ́ gẹ̀dẹ̀ ẹ̀ńdì náà jẹ́ ló ti yá tó ti ní alẹ́ sì sínú. ni wàá fẹ́ báyìí mo ti bá yẹn rẹ̀ ń tẹ́ ńlágbájá báyìí nǹkan ah ọmọ akéwì mi àyìn àní ẹ̀fẹ̀ ni kẹfẹ́ ah pẹ̀lú àná ọlọ́run ó fẹ́ kejì o wàláyé kò pé ọdún kan tó fẹ́ kejì ọmọdé. àti bí lèyìn ṣe ń bímọ oorun tí ó sùn pẹ̀lú óòlá tẹ̀ máa ń pè ní yàlé oorun lẹ́yìn náà kàtún dọ́mọ ni lẹ́yìn oṣù mẹ́sàn-án rẹ̀ báyìí wàá lóun tún bímọ ní à ah, sáà ń relu óòlá àbí sáníyà ó ní óòlá ni o ká sọ pé wúlò bá fi ara mọ́ kọ́ kọ́ fẹ́ tálíà ẹ̀wọ̀n ọ̀run máa tuntun tí ń bẹnu kálẹ̀ àwọn ni pé ń bọ̀ bá tó fẹ́ ìyàwó kejì fẹ́ ẹni ń tò fún ọ lọ́mọ. yàtọ̀ sílẹ̀ yìí lẹ́nu àǹfààní tí ń bẹ níbi wúlá sáníyà ọlọ́run á máa lò nígbà míì gẹ́gẹ́ bí okùnfà ọ̀la ọ̀la fún ọ̀la àti táníyà àti fàáfàá àwọn gangan obìnrin tó bá fọkọ rẹ̀ láǹfààní láti tèkejì ìkíní àwọn èèyàn máa ṣàdúrà fún àwọn èèyàn sọ dáadáa nípa rẹ̀ ó sì bá fọ́ sí ó sì tì lẹ́yìn kò sì jẹ́jú ẹ̀. kódà àwọn táwọn yóò tún fún ní pípẹ́ à ah, ìyá tó ṣe sùúrù yìí ẹ̀ àǹtí yìí ọ̀yà ká ọ̀yà dùnú pride ni ẹ̀ ṣe ń darí. so lára àwọn orí àtàǹfààní tí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù yàtọ̀ sí lẹ́yìn ní wípé ṣẹlá wàtá di ọkùnrin أنا هو سان واو وتبان بلين من نعم عادي sẹ́rí àwọn tá a bá jẹ́ ọkùnrin ìwọ tó o bá ti ṣàdúrà kọ́mọ rẹ ọmọ nìláárí mọ́ òwúlẹ̀ fẹ́ kejì wọ́n sáfẹ́ káwọn ọmọ rẹ ó sórí rẹ tó fẹ́ kí wọ́n yàn kányanjú fẹ́ kejì. ìdí rẹ o sẹ́dọ̀kùnrin tí o bá fẹ́ méjì yọ̀ọ̀ra rẹ o ẹ jẹ́ ń wí. yóò ráàlì lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ayé o ìkíní ni pé nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n ní bóbìnrin bá ti pẹ́ ńlé àjẹ́ níyà àjẹ́ wò lágbẹ̀ná kì í sàjẹ́ tí pọ́ máa jẹ oní òtún máa ń pè yẹ àmúdá ti dọ́mọ ọdún fífi yàtọ̀ lọ dáná fún bàbá yín náà òbẹ̀dá ìwọ náà lọ tẹ́lẹ̀ dì náà. gbogbo sẹ́ni ọmọ àwọn ọmọ rẹ̀ òun náà ti rí pé ah, àpàrọ̀ àwọn mi ti dàgbà èmi ekiji eléyìí ti ẹ̀kéré ekiji wá ni wípé tọ́lọ́mbà ti ní káwọn ọmọ wọn tí wọ́n yanjú ìkan bẹ ní Saudi ìkan bẹ ní Kuwait ìkẹta bẹ ní kọ́tọ́ọ̀lù ọkùnrin ìta ọkọ òun bímọ ànàkùnrin Ibrahim tó tó bímọ wa ni báyìí. bóun ta ni bá wẹ ma lọ bá ṣe ìyàwó ló ti ní o sọ̀tún láàrin píríọ̀dù ìmọ̀ kọ́ lọ máa ro oúnjẹ ń tàbí kọ́ máa dáná fúnra iná lánàá ń jẹta jana àmàlà rí ó di kókó kó e náà máa lọ oúnjẹ oúnjẹ náà bàjẹ́ máa lọ́wọ́. nígbà ọmọ tètè mẹ́ sáúdí nígbà bá lóṣù mẹ́fà ń bẹ̀ tètè mẹ́ ń kú wéètì náà oṣù bímọ. mo rẹ̀ ní ó tẹ̀ pé ẹ wọ àbúrò ẹ̀dá mi ò ní sí na òmí Ibrahim o. mo mẹ́nìkan tó ṣe wípé kódà ó ṣe àáfàá ni ó ṣe lecture public lecture ó fi takò tàn án dúdú tí èèyàn fẹ́ méjì mẹ́ta mẹ́rin mo fẹ́ sọ fún yín pé ìyàwó rẹ̀ ṣáájú ìyàwó rẹ̀ kú ṣáájú rẹ̀ níjọ́ tí ìyàwó rẹ̀ ti kú báyìí wọ̀lẹ́ automatically lòun náà kú ìsẹ̀mí tó lò lẹ́yìn ìyàwó rẹ̀ kò ní ṣubú fọ̀làǹdé ni so n ti sọ pé èèyàn ọ̀rá rẹ̀ nù o ẹ tún gbà kún. sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ ẹ bàbá kan ó ọmọ ọmọ ọdún mẹ́fà ó kì mọ́lẹ̀ ó ó ọmọ ọdún mẹ́rin mọ́lẹ̀ ó àwọn wo ni ó bẹ́ẹ̀. ó ń yàwó kan ni ìyàwó ti ọgọ́rùn-ún ọdún dé báyìí bàbá sì tún ń ṣe bàbá ni. àwọn obìnrin fifty years ó ti kú ọ̀nà díẹ̀ fín wọ́n ti ní thirty five ní kíni wọ́n ti bẹ̀rẹ̀ níbi. tún bàbá lé ọkàn ní kọfẹ́ ìyàwó ẹ̀ka tó ń gbé bọ́n ó ní iye èjì tó tó gan táwọn obìnrin obìnrin gba tẹ̀ mọ́ bá lówó lọ́jù bẹ́ẹ̀ lọ. ẹ̀ tí mo ń tí mo fẹ́ lẹ́ẹ̀kẹ́ tí mo fẹ́ kúnjọ́ tó ti kú síyàwó rẹ̀ ti kú lónìí àti kóhùn. mo ẹ mo lọ kí wọ́n jọ̀ kan wá ní ẹnì kan sọ pé ah, àgbọ̀ ọ̀dàlẹ́ o ó sì bu ẹnu ó ní kí ni màmá yẹn sọ ni onílágbọ̀ ọ̀dàlẹ̀ òní àti òní àdàgbà ni mo ní à ẹ ti dàgbà àgbà tó yẹ tó yẹ sí kejì tẹ́ ẹ̀ sí ojú gbogbo ẹ̀dọ́ ni wípé ṣẹlọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wọ́n pé àwọn ọ̀fara mẹ́kejì tàbí fara mẹ́kẹta kódà kó pé mẹ́rin obìnrin tí ń bọ̀ ń gbà ní ẹ̀kẹ́ wípé ntí mẹ́lẹ̀ òun fẹ́ jẹ́ lè jáde òun tẹ́ fẹ́ rí rárá. ìwọ́n tó sì rẹ kó méjì jọ náà fọ́n kọ́ ọmọ kọ́ láwọn májẹ̀mú tí a máa ń kọ́ mi méjì jọ. ó ní májẹ̀mú májẹ̀mú tó kọ́ lágbára jù òun yóò ní làákàyè ó ní làákàyè oríire ó pè dáadáa lórí ọba pé dáadáa yàwó lè sojú mẹ́sìn tó dárò kó yá iyàmọ̀ lómà fàyídà yà bọ́ọ̀lì mà. ó ní láàkáyì ètò ní á ní wọ́n wá lọ́gbọ́n ó ti yẹ ó tún wá sọ́dí ẹnìkíní ó sọ́dí kejì ó sọ́dí kẹta ó sọ́dí kẹrin àwọn kan bẹ tí wọ́n máa ń ṣe tó rò pé bọ́yá nǹkan lásán ni ẹsẹ̀ ńlá ni o wọ́n rò pé ti yé bọ́ọ̀ bá yọ wá gba lẹ́kítọ̀ níwọ̀nba bàbá tí wọ́n fẹ́ ṣe kejì àbí kẹta. <laughs> àdéhùn àwa tó àtúnjọ kọ náà àwọn náà tó máa ń fa fìtínà a máa ń dá fìtínà lẹ láàrin àwọn méjì lẹ́rú fi máa ń ba ẹlòmíì kódà ẹlòmíì tó bá gbọ́ pé ó sì máa sinmi ẹ́ ń bọ ọmọ mi ọlọ́run má jẹ fún tí ọkùnrin míì tó ti dáwọ pẹ̀lú ìyàwó rẹ̀ bóyá ó lọ sí kejì kì í dùn sọ́ta bá wà ń jókòó báyìí nígbà bá sẹ́ni kan bá fẹ́ ṣe ìkejì àbí kẹta ẹ pè wá káwá sọ̀rọ̀ àwọn àgbè dáadáa. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum ìbéèrè tí aláǹfààní àti kàṣí kò ní ju ẹyọ kan lọ mọ́ torí aago torí pé ìbéèrè àkọ́kọ́ ni gbogbo wa náà ti farabalẹ̀ gbọ́ ìbéèrè náà la farabalẹ̀ gbọ́ ìdáhùn rẹ̀ ó ti gbà wá ní àsìkò kọ́lọ̀n jẹ́ ká lè mú lò náà ẹni béèrè béèrè pé ǹjẹ́ a lè máa ka àwọn àyátò rúkíà fúnra wa gẹ́gẹ́ bí kò sí tó burú látàrí wípé kíyàn ó sọ́ra sí kíyàn ó ti pamílẹ̀ ó sàn ju kí ògbé ó ń dé kí wọ́n tẹ̀sẹ̀ máa wá wọmi káàkiri lọ ìyẹn lè ṣe fúnra èèyàn èyí sì dáadáa ní kẹ́nìkan bọ́ sí ṣe fúnra rẹ̀ àwọn àyà tẹ́ ń kà àsórí ọba ti lè àsórí bí tí lọ́ọ̀ sọ́wọ́ májàmú sí bẹ́ẹ̀ sàlùwàlá ẹnjẹ́ ọba lálùwàlá májò sí bẹ́ẹ̀ nígbà tó bá fẹ́ ṣe àwọn àyà tó rókè àtọ́ bá fẹ́ ṣe oríṣiríṣi ni àwọn kan dáadáa àwọn kan wọn níwọ̀nba lóríṣiríṣi tí gbogbo ẹ̀ lọ́ni wípé kò sí ní tó burú láti ṣe rókè yìí lè ṣe fúnra èèyàn yẹn sì lè ṣe fún ẹlòmíì náà ṣùgbọ́n tí ó bá ṣe rúkìá fún yàn míì ṣòwò láti rí i pé ẹ̀ńtọ́ bẹ̀rù ọlọ́run lórí kó ń bẹ̀rù ọlọ́run débi kan àwọn mọ̀kàlọ́fàtù ṣẹ̀rẹ̀ẹ́yà lórí pọ́ùn pátì òǹjẹ́nà sí ibẹ̀ bá kọ́ àjẹ́nà ọgbà etí ẹ̀ ọgbà ìgbé ìwọ irú ẹ̀ ní ń pin irú ẹ̀ ní irú ẹ̀ ní ṣerúkìá ó ti tẹ̀lé dáadáa o ẹnìkan lọ́nà àgbàlẹ́ mẹ́ o ṣerúkìá àjọkà tó yíwọ́ sáàjànù tó gba etí ẹ̀ kì í sáàjànù ni ó jáde ẹni tó ń serúkẹ́ àfọ̀n náà ni ó gba etí rẹ̀ torí làǹjànù kó sí lára so ntọ́kọ́ pàtàkì jù fẹ́ni tí ó bá ti rúkìá onísẹ́kọ̀ọ́ lọ kíyàn bẹ̀rù lọ níbẹ̀rù lọ níbẹ̀rù Imam Ahmad ọlọ́mba nìkẹ́hùn so nílẹ̀ Iraq ẹni tó jẹ́ bí khalifa ń gbà náà wọ́n ránṣẹ́ sí Imam Ahmad pẹ̀tọ̀ arábìnrin káwọn wọ́n bẹ lọ́dọ̀ khalifa wọn àjànú ti kó sí lára o kọ́ wá bá wọn eh, ṣe rúkìá sí tí ó bá ti sí wọ́n sàrẹ̀ ní kàlọ́wà gbẹ́ndọ́dọ̀ ìmáàmù ahmadu wọ́n ah, ẹ lọ sọ fún wọn bàtà àwọn yìí ọmọ òfin rákà náà ọmọ ilé kéwù náà ọmọ kéwù ló ń bàtà ìlọ bàbá dọ́dọ̀ àjànú sọ fún kó jáde tí màmá àwọn ọdún yóò jáde tí ò bá jáde bàtà yóò ní kó kó bọ̀ nígbà tí débẹ̀ bẹ̀tọ̀ ìmọ̀ mahamadu ní kọ́ jáde tó ọba jáde oníkà wọn kó bàtà gbọ́ wọn ni a ah, ìmọ̀ mahamadu ọmọ àǹbalẹ̀ lóní kó wọn jáde a ah, kódà tó bá pa gbogbo àǹjẹ̀nu tí bẹ́ẹ̀ yàrá kù láṣẹ gbogbo àǹjẹ̀nu tí bẹ́ẹ̀ yàrá fani gbogbo aká jáde kó lò á jáde ni torí pọ́ bẹ̀rù ọlọ́run torí pé ọ bẹ̀rù ọlọ́run ẹ báyìí ti lè bẹ̀rù ọlọ́run gbogbo ntọ́lọ́run dá pátá ni ọmọ bẹ̀rù rẹ̀ náà jazakumullahu khairan wa ahsana ilaykum wọ́n ní kí ìdún kò pọ̀ sókí báyìí náà ni a mọ̀ sí torí pé yẹn al-muslimuna ala shuruti náà àwọn sáàsì ní ká fi ẹyọ̀kan sí ẹyọ̀kan tí máa fi sí náà lábẹ́ oníbèrè tó béèrè àkọ́kọ́ náà ni ṣùgbọ́n torí májẹ̀mú wa ni ìjẹ̀kín fẹ́ kà ó ní pé ẹ̀yàn rákà mélòó gan ni wọ́n ní pé rákà mélòó ni ó tọ́ ká kí nígbà tá a bá fẹ́ kírun tàràwí nínú Ramadan àti wítìr. nípa rákà tí a kì í kábàáwò náà Bulugul Maram mọ́ Aisha radiyallahu anha wọ́n ní yálà nínú Ramadan tàbí kí Ramadan ò tó dé tàbí tí Ramadan bá lọ intanadi máa ń náfìlà tí máa ń yàn kí tayọ mọ́kànlá wọ́n á gbọ́ parí rẹ̀ o àwọn sọ pé ẹnu ọgbà ròyìn nípa ntí máa ń ké wọ́n rò pọ́ ti yé tọ́jú pé mọ́sálásí wa náà bá ti sọ láti ka nǹkan tó pọ̀ dáadáa káàánú òkè mọ́kànlá wọn tábà lágbára ìtẹ́pọ̀ àwọn èèyàn máa fán ìwé àhán àwọn ti dáa ibi lálẹ́ yìí àyíṣà tún mí lẹ̀ lálẹ́ yìí. láti àkìtà lẹ́yìn tán ẹ kò sí nǹkan kan èyí táwọn yóò fi wá ya mọ́tíláṣí bẹ́ẹ̀ ni àtúkà mọ́tì yóò tún kéré pọ̀ àwọn ti fẹ́ sọ tàràwí ìdí àwàdà lọ́dọ̀ wa mi yẹn kan mo di àmàkà aláwọ̀ kọ́bá ọ̀dà ẹ̀ bá tẹ̀lé ka sọ́fù àkàtà ẹ̀ sì dá sọ́fù àkàtà ẹ̀ dá méjì ẹ̀ bá tó ń kẹlẹ́ yẹn náà wọ́n tó lọ́pọ̀ jù sójú gbogbo ẹ̀ lọ́ni wípé ọ̀rọ̀ bíi mẹ́ta sí mẹ́rin àwọn ẹ̀sìn wọn ó sì lè fi wákàtí méjì wo bọ́ọ̀lù wákàtí mẹ́ta ń bọ̀ bá di extra time tó di ó lè fi wò ìrun nìkan náà ni ni máa ń jo ní máa ń jo lẹ́bẹ̀ tí gbogbo ẹ̀ lọ àwọn àfáàlà lè kí rákà mẹ́jọ fún ṣáfún àbíkílẹ̀ máa ń pè tí ó tìrì ọ̀jẹ̀ mẹ́ta láti lè ṣe ó méjì méjì yẹn ká ṣe ní márùn-ún tí ọ̀jẹ̀ mẹ́wàá tíṣà tí wítìrì tí ó jẹ mẹ́ta máa thirteen àbí a sì lè ṣe twenty three kódà lè ṣe ní thirty nine ó ti yé gbogbo ẹ̀ náà ní ló fẹsẹ̀ múlẹ̀ tí gbogbo ẹ̀ jùlọ ni pé tí n ta kà tó bá ti gùn dáadáa tàbí sọ́dọ̀tù bàkọ́lá là ń ké ní ọjọ́ kan nǹkan kan tó a lè fi mẹ́nira ká àmọ́ kálà mọ́ wítìrì ọlọ́ọ̀bà yóò gbà ní lẹ́sìn fún wa so nínú Ramadan nǹkan méjìlá máa ń ṣe é pọ̀ tàràwí ń bẹ lọ́tọ̀ kìyàmù láìlì ọ̀ ń bẹ lọ́tọ̀ tí Ramadan bá ti lọ kò sí tàràwí mọ́ tàràwí nínú Ramadan nìkan ló wà tí wọ́n máa ti tọrọ òye wọn ní bídíà ní bídíà ní ànábì ká kọjá kíní mọ́kànlá ọ̀rọ̀ òye wọn ni so nínú Ramadan yutajawazu fi Ramadan náà la yutajawazu fi gbẹ́yìí àwọn tí ìgbàláyé ò sí fún wa láti ṣe kí Ramadan tó tó nínú Ramadan ìgbàláyé ń bẹ fún wa láti láti ṣe so bí n tábà ká tí ọba pọ̀ dáadáa so bẹ̀ ká ká lékún ó jẹ́ pé mọ́wé mẹ́tàlá mẹ́tàlá tá a máa ń kí lájọ iná lábàá máa kí mọ́nà zdad sí fìlòmọ́rù dèníyà ẹ́ ní Saudi twenty three ní a máa ń kí wọn náà ká twenty lọ́dọ̀ wa náà ń bí lọ́dún ẹ́ ọlọ́run yóò ń da yóò ṣe nírọ̀. جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب